الحمد لله والصلاة والسلام على رسول الله <coughs> محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من àwọn àlàyé tá a ti eléyìí tó ní sí pẹ̀lú àtàrbíyà àlàyé tá a ti ṣe síwájú eléyìí tó dá lórí wípé Islam ó ní kí ọkùnrin kó fẹ́ ìyàwó àti àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ ìyàwó níní eléyìí tí islam ṣe àlàkalẹ̀ rẹ̀ láti mọ̀ yìí pé nígbàtà bá fẹ́ àwọn náà tán ọ̀kan pàtàkì jù nínú nǹkan tá à ń fojú sùn lára aya tá a ní ìyàwó tá a fẹ́ òun náà ní ká bímọ nítorí pé ọmọ islam ti yé wa wípé ọ̀kan pàtàkì ni nínú ọ̀sọ̀ọ̀lẹ̀ ayé àti pé pàpà gan ìyapa inú òsì rárá láàrin àwọn èèyàn tó ní làákàyè tí ká nífẹ̀ẹ́ àwọn ọmọ ara ń tọ́lọ̀ ń dá mọ́ mi yẹn ni àti pé ká ní àfojúsùn èmi náà fẹ́ bímọ mo fẹ́ di bàbá èmi náà fẹ́ bí ma mo fẹ́ dìyà nínú tọ́lọ̀ wọn bá tọ́ dá mọ́ mi yẹn ni bẹ́ẹ̀ sì ni ìfẹ́mi èèyàn gan-an lápapọ̀ yìí sábà wà ní wíwà tó dáa tó gún régé tí ọ̀la yẹ àfi téèyàn bá jẹ́ni tí ọlọ́run ẹlẹ́dàá wa fi àwọn ọmọ tó fi ta lọ́rẹ̀ẹ́. torí a àwọn ọmọ àwọn náà ní tó wọ́n jù nínú nǹkan àní nínú ilé ayé ti ṣe jẹ́ sí òbí òun náà ni pé ègégé kan ni nínú ẹ̀dọ̀ ara rẹ̀ lẹ́yìn tó ṣe pé òun náà ń dá rìn ń wọ́n ń dá sọ̀rọ̀ wọ́n ń dá gbọ́rọ̀ ṣùgbọ́n ní pàápàá ègégé kan ni nínú ẹ̀dọ̀ ara òbí rẹ̀ bàbá kan kì í jẹ́ bàbá tó wá láàánú táwọn bàbá ní àti tó bá lọ́mọ ìyá kì í jẹ́yà kó láàánú táwọn ìyá ní àyàfi kó náà kó bímọ. torí de eléyìí báyìí alìsílám ó fi yé wa yé bọ́lá wọn bẹ lẹ́dọ̀ á ti ṣe sọ nínú suratul Kahf ó ní al-malu wal-banuna zinatul hayatid dunya àti owó àti àwọn ọmọ nǹkan ọ̀ṣọ́ ni wọ́n jẹ́ ti ilé ayé ń bì nǹkan ọ̀ṣọ́ ọ̀sẹ̀ ní ilé ayé ni wọ́n ṣe bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rí kí gbogbo òyìnbí tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà lórí bí àwọn òṣìṣẹ́ ní táwọn náà ni iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí táwọn èèyàn tó ń fìṣẹ̀ ní ilé ayé wọn á ṣe ẹ̀rí dá lójú lójú pàǹdà pé káwọn ọmọ jẹni tí yọ táwọn náà ni bẹ́ẹ̀ náà ni oníkálukú ló fẹ́ lọ́mọ nítorí pé ọmọ wọn sọ ọlẹ́ ayé ni ṣùgbọ́n tá a bá wo ojú wo ni Islam gan tiẹ̀ fi wo ọmọ àti irú àyè wo lọ́yẹ ká bọ́mọ lọ́dọ̀ òbí ibo lọ́yẹ kó bí ọmọ tó ọmọ sí ó ṣeé ṣe ká rí mú nínú àwọn kókó tí ń bọ̀ yìí kókó alákọ̀ọ́kọ́ islam wò yí pé nínú ìdẹ̀ra tó tóbi jù ọlọ́mọ bíbí wà eléyìí tó ṣe pé ọlọ́run ọba ṣe fáwọn èyí tó pọ̀ jù nínú àwọn ẹrú ẹ̀ èèyàn pọ̀ jọjọ lọ́kùnrin àti lóbìnrin tábà sì wò á rí i pé ẹni tọ́lọ̀ ń fún lọ́mọ bí lọ́kùnrin tó fún lọ́mọ bí lóbìnrin wọ́n pọ̀ ju àwọn ẹni tí ọlọ́run ọba yà lágbà lọ. ẹ̀bùn ọlọ́run ni tí máa fún àwọn ẹni tó fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ àwọn ẹni tó sì yà lágbà yẹn tó ní káwọn ọmọ bímọ ọlọ́run nìkan ló ní hikima eléyìí tó dópin nípa rẹ̀ èyí tó ti pé tí àwa bá ní ká sọ ń pa rẹ̀ òdo lágbàbọ̀ ń bẹ̀ nítorí pé ẹlòmíì gbìyànjú gbìyànjú gbogbo ọ̀nà náà ni ó gbà lórí àti pé kí òun tiẹ̀ bímọ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin lórúkọ wípé èmi náà pè nǹkan kan ò ṣe mí iná ni oníkàlùkù fi ń rọlù à ń kọ́yàwó à ń fẹ́yàwó nígbà tá a bá wá fẹ́ ìyàwó yìí tán tó ṣe pé àgbọ́ kó nǹkan kan ò ṣẹlẹ̀ nípa kóbìnrin lóyún ìdààmú ọ̀gbọ́kùnrin ìdààmú yọ bóbìnrin tó láti ìgbà tí èkíní kejì wọn bá ti ń tira láti lọ sí àyẹ̀wò kí ni ń ṣẹlẹ̀ gan sọ̀rọ̀ fífẹ́ rí bó ṣe rí yìí ẹ̀rí kí wọ́n padà sọ́wọ́ rẹ̀ lẹ̀ pé já lọ síwájú obìnrin òun lè tètè kù gìrì lọ wọ́n bá ní òkú gbádùn tó òun náà máa wá gbogbo ọ̀nà láti sọkọ náà lójú kòkòrò pé kò náà lọ sí àyẹ̀wò. nítorí ọkùnrin pàdé obìnrin ní ìdọ́mà obìnrin kì í dọ́mà bí ọkùnrin kan òṣìṣì tó lè dọ́mà bí bọ́wá ọkùnrin náà lọ́lọ́ ṣe àyẹ̀wò ní ètò àyẹ̀wò wá fi hàn pọ̀ náà gbádùn ọ̀jàǹgájíá òun náà wá gbogbo ọ̀nà láti ṣe ní ọ̀ràn yẹn dandan lórí ìyàwó rẹ̀ pé kó náà lọ ṣe àyẹ̀wò nítorí pé ọkùnrin ò lè dọ́mà bí obìnrin ò sì lè dọ́mà bí wa ṣàyẹ̀wò títí àyẹ̀wò tó wá fi hàn wípé ìkíní kejì wọn gbádùn aburú àìdá kan ò sí lára ẹnìkan nínú wọn tó lè fi kí wọn má bímọ ẹ rí i pé níbẹ̀ yẹn oníkálukú wọn wọn padà dẹni tó ṣe wa wọn sọ pé wọn ní àwa méjèèjì la gbádùn kásá ṣe sùúrù kásì máa bẹ lọ ṣé ọlọ́run lẹdàá wa nítorí báwo ló máa ń ṣe èèyàn ò sì lè sọ wípé mo fẹ́ ta òfin mo fẹ́ ta ìdájọ́ ọlọ́run tó ṣe fún mi láyà nítorí tó bá lọ fẹ́ ta ìdájọ́ ọlọ́run tó ṣe lórí rẹ o fẹ́ ta láyà táwọn alẹ́ni náà tó o bá lọ fẹjọ́ ọlọ́run ọba sùn talẹ́ni náà tí o bá jọ ọ láre nígbà tó lọ ẹlẹ́dàá rẹ dọ́ ọ lẹ́jọ́ tó oníkọ̀ tí ọlọ́run torí ẹ gbogbo apátápátá abẹ́ bọ́lọ́mbà ti ṣe fẹ́ ṣe wá iná la wà àfi ká pọ̀ ní ìgbẹ́lọ́hún kọ́lọ́hún ẹlẹ́dàá wa kọ́dàkùn kó ṣe wá dáadáa ọlọ́run ló máa ń fún ẹni tó bá wù lọ́mọ òun náà ló máa ń pọ̀ láti nawọ́ ọmọ sẹ́ni tó bá fẹ́ nítorí wípé òun náà lọ́ba ti ń dẹ́dà kò sí nǹkan míì lẹ́yìn ọ̀wọ́ tó máa ń ṣẹ̀dá torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo káwọn jẹ́ mùsùlùmí àlàáfíà ìbàlẹ̀ ọkàn àti sinmi ń bẹ fáwọn nínú ìgbésí ayé yìí yàtọ̀ sí àwọn ẹni tó ṣe pé àwọn jẹ́ ọ̀tọ̀ ọlọ́run àwọn kì í ṣe tọ́lọ́run wọ́n yìí ṣe mùsùlùmí àbí wọ́n yìí ṣe wọ́n jẹ́ mùsùlùmí lásán wọn kì í tẹ̀lé ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ẹni tó jẹ́ mùsùlùmí gidi o ti ń tẹ̀lé dànábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn ti mà pé gbogbo ohunkóhun tó bá ṣẹlẹ̀ ó wuni ni kò dùn mọ́ni ni kò níbi méjì títí wá àfi láti ọ̀dọ̀ Allahu Rabbil Alamin àwọn wàá fi ìgbàfà fọlọ́ ìjuwọ́jútẹ̀ sílẹ̀ fọlọ́ àwọn fi hàn wípé ọmọ èèyàn ò lè dá mú ọmọ máa bẹ fúnra ara rẹ̀ ọlọ́run ọba ní ìbúni lọ́mọ ìgbà tó sì jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò yìí tí ìfẹ́ fáwọn lọ́mọ ọlọ́run náà làwọn tó máa képe àwọn ò ní wá ọmọ lọ síbi kan yàtọ̀ sí pé káwọn máa pè ọlọ́run torí pé ta lẹni náà fi bùn ni lọ́mọ tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin yàtọ̀ sáwọn ẹni tó jẹ́ kèfèrí tí wọn kì í ṣe mùsùlùmí àbí mùsùlùmí tí kò gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ eléyìí tó ṣe kó ti da lóru papọ̀ mọ́ sápà irú àwọn wọ̀nyẹn ìbànújẹ́ ńlá ni ìní ó jẹ́ láti rí pé ìṣesí wọn gan kò ní yàtọ̀ sí ìṣesí àwọn ẹni tó jẹ́ kèfèrí pọ́nbélé àwọn náà máa wá ọmọ gbàgbé kébi tí ọ̀dá máa sọ pé jókòó bẹ́ẹ̀ ọjọ́ jáde sọ̀rọ̀ ara rẹ̀ ó ń kó ṣe pé lọ́wọ́ ifá làwọn ti lọ́ọ́ tọrọ ọmọ ni kọ́mọ kúkú máa jẹ ifá mú ìwá tó bá sì jẹ́ pé lọ́wọ́ odò ni káwọn lọ tọrọ rẹ̀ yèyé ọ̀sùn kò ní sáláì fáwọn ọlọ́ka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè kó ògùn ni ògùn ni ó fáwọn èṣù ni èṣù ni ó fi ta wọn lọ́rẹ̀ wala hawla wala quwwata illa billah wọ́n wá sáré wọ́n á sáré àsápajúdé. àsásubú wọ́n á rin àrìn fẹsẹ̀ kọ́ wọ́n padà fún wọn gba ìpètò ọlọ́wọ́n ọba náà ní ọ̀sẹ̀ tọ́lọ́ lọ sọ fún òní bímọ òní bímọ náà ní gbóòkú tó tẹ́yẹ òní bímọ òní bímọ náà ní torí ẹ ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ni lèlẹ́yìn mú kó sọmọ wáṣí wọl ọ́ọ̀ yọ kúlókò máa yẹ ṣá يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير إليه وعن سورة الشورى آية قفك الدني أدوتا ستي أدوتا ọlọ́run lè dáwà ní òun ló ní ìkápá gbogbo sọ́mà méjèèje àtìlẹ̀ méjèèje lọ́wọ́ kò síbi kan kò sáyè kan kò sí nǹkan kan tí ò sí lábẹ́ àkóso Allahu Rabbul Alamin yakhluqu ma yasha òun lọ́ba tó máa ń ṣẹ̀dá gbogbo ohun tó bá wù ọ́n gbogbo nǹkan tẹ́ ẹ rí pé ń bẹ ọlọ́run ọba ló dá èyí tí ò tíì sí ọlọ́run náà ni ó dá nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti dá àwọn nǹkan tó dá ó sì tún ṣẹ̀dá àwọn tí ó ṣẹ̀dá yóò tún máa ṣẹ̀dá àwọn títí láéláé nínú àyà mi ọlọ́run ni wa yakhluqu ma la ta'lamun ọlọ́run ọba ó nítorí ẹ̀mà nípa rẹ̀ rárá ọlọ́run náà ni ó tún ṣẹ̀dá rẹ̀ yakhluqu ma yasha ọlọ́run bá ló máa ń ṣẹ̀dá ohun tó bá wù gbogbo ohun tó bá wù ló máa ń dá yahabu liman yasha'u inatha ọlọ́run bá máa fún ẹni tó bá fẹ́ á máa fún lẹ́bùn ọmọbìnrin afọmọbìnrin á fi ta wọn lọ́rẹ ọmọlọ́mọ kìbá àjọkùnrin kìbá àjọbìnrin ọmọlọ́mọ ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá fún lọ́mọ ó ní kó jẹ́ pé ìhà tó dáa eléyìí tó fi ìmoore hàn ńlọ́yẹ ká máa kọ sórí tọ́lọ́run bá ti fún wa ìgbà tọ́lọ́run bá fún wa lọ́mọ bí àwa náà kọ́ ọlọ́run ọba náà ni ó sì rí i pé irú ọmọ tó ń fẹ́ fún wa ni irú ọmọ tó ń fẹ́ fún wa ni ọlọ́run adúpẹ́ fún ọ oore tó ṣe fún wa yìí o àmọ́ lóore o ọlọ́run ẹlẹ́dàá bá wa wò ó báwa dá sí o ọ̀tún ọ̀tún orí wọ́n lọ́n ṣe fún wa o jẹ́ kí ọ̀tún tún kún ọmọ fún wa o bẹ́ẹ̀ làwọn ẹni tó bá gbọ́n àwọn ẹni tí máa ń gbẹ pẹ̀lú wọn làwọn ò wù ìwádìí pé wọ́n fún ọlọ́mọbìnrin bí inú tí wàá máa bí ọ òtí wàá sọ fún ìyàwó rẹ tẹ́lẹ̀ ìdí tó bá tó bá lọ́wọ́ jẹ́ pé ọkùnrin ló bá bí ni màá sọpráìsì ẹ̀ gan-an tòun ṣe tó wá bí ọmọbìnrin báyìí ní láti kó ń lé fún ẹ for a while because inú dẹ̀ ń bí mi inú tẹ́ ń bí mi yín báyìí mi ní kọ̀ láti pé gbogbo tó ọ̀nà bá bà kí n ti ṣí ẹ léṣe so therefore kí ló eléyìí òun bá ṣẹlẹ̀ just let me quit out of the house for a while ọ̀ gbádùn ọ̀ gbádùn nǹkan da orí ẹ̀ láàmú ọjọ́ ńkọkùnrin ìyàwó rẹ tó bí màá náà ìbọkùnrin lẹ́ ń jọ ń sùn lé tó sùn sí tó fi di pé ó bí ọmọbìnrin fún ọ ní ìsìn àbẹ̀wò nínú òtó bí ọ sí ìbọkùnrin ìyá rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìbọn lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó àwọn òbí ìyàwó rẹ lọ́mọbìnrin bí àwọn náà dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń fún wa wọ́n tọ́ wọ́n rè wọ́n mójútó títí ọmọbìnrin yìí fi wá dàgbà òun náà di géńdé ó tó lé ọkọ lọ síbí fi rí ló fi mú ọ lójú ló fi rà á ah, eléyìí máa lọ́ba lọ jẹ́ kọkùnrin ẹgbẹ̀rún ọkùnrin ò ti kọjá gbẹ̀gbẹ̀ wọn láyé tí nǹkan kan ò sí ọ tára rẹ ò mú o tó ti lóbìnrin rẹ kó tó di pọ́ fẹ́ iná ló ti fún ọ ọwọ́ tán òun náà ọwọ́ adélé òun náà láti dìyà tó ń ná bímá ń ná bímá kùnrin tó ọmọbìnrin yìí ọlọ́run wá fún lọ́mọbìnrin bí wọ́n wá bínú wọ́n wá bínú wọ́n wá fàdúró kókó bí ẹni tó ṣe pé nǹkan kọlù bí nǹkan ò kọlù ọ ni wọ́n kọlù. wàlà hàwùlà wàlà kú wàtà ilà bìlà. wọ́n dájú pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn irú fa ìbínú yọ wọn irú àròjinlẹ̀ rárá tí fi máa ní àwọn àpinnu eléyìí tí máa ọlọ́run ló fún ọlọ́mọ ẹ̀bùn ni látọ̀dọ̀ Allah èèyàn á lè sọ fún Allah pé ọlọ́run èyí tó fún mi yín wọ́n fẹ́ máa mú nǹkan rẹ lọ Allah tálẹ́ lomi tí ọba tó wá fún ọ lómi tálẹ́ lomi tí ọba fún ọ lómi láti fi rọ́pò rẹ̀ lórí ìdí eléyìí ká dúpẹ́ fọlọ́ ẹ rántí pé ńjọ́ tẹ̀ ń fẹ́ yàwó tó bá gbé irú ìgbéyàwó Yorùbá lẹ́bù tẹ́ ẹ̀ máa ń ṣe náà ni ẹ rí i pé ńgbà gbogbo èèyàn sá péjọ tó ń ṣàdúà ní ìyàwó ti ń lọ lónìí yìí o yóò bí ọkùnrin yóò bí obìnrin o ọba ti dá àwọn tó ń jọ náà pé yóò bí ọkùnrin ẹ má kọ́kọ́ obìnrin ọba ti dé wọn ṣàdó àdébí obìnrin tò wọn wá ṣàdó àwọn náà ń sá ámì ámì àwọn bàbá mi alákòóṣẹnu jàǹràǹtì làwọn lè sọ pé yóò bí obìnrin yóò bí obìnrin yóò bí obìnrin yóò bí obìnrin yóò bí obìnrin kó tó wá bí ọkùnrin yóò bí ọkùnrin tò wọn náà ti sẹ ámì ámì ámì yóò bá lẹ wọn ti ní o gbé tó ẹmí o ẹ̀tọ́rí gbàgbọ́ tí o bá ní pé nígbà bá ti ń ṣàdúrà tó o bá ti ń gbé tọ́mì ọgbà rẹ̀ ọmọ wa dé ọmọ sojú dáadáa ọmọ alálùbáríkà tọ́lọ̀ ẹlẹ́dàá wa fọ ọwọ́ afàbínú yọ ọwọ́ sọ pé rárá o irú èsì wọ́n fẹ́ kọ́ yìí o ẹ kò sí wàhálà ń àsìkò tí wọ́n ti ń súnmọ́ ìyàwó rẹ̀ yẹn tẹ́ ń sòwò pé ẹ fẹ́ bímọ o ni wọ́n tuntun máa fi sínú àdúrà rẹ náà òsì tó burú bẹ̀ níta yàrá bá fẹ́ èèyàn lè tọrọ rẹ̀ lọ́dọ̀ lọ wọ́n lọ ìyàwó mi yí báyìí o bá mi fún lóyún alálùbáríkà ọmọ alálùbáríkà ni ká sì fi bí ọmọkùnrin mọ́ wá ń tọrọ ìwọ lọ ọmọkùnrin alálùbáríkà kò sí wàhálà bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ rẹ̀ ò títí ò lẹ́kọ̀ọ́ kan lọ títí nítorí pé ẹwà àwọn ànábì ọlọ́run àríyìn mùsùlùmí ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹni tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó mú wọn má tètè bí ma àwọn ọlọ́run ọba tó mú wọn má tètè bí ma ẹ rí i pé àdúrà àwọn tí wọ́n máa ń ṣe àwọn ìsọkọkùnrin àbóbìnrin rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'u du'a bẹ́ẹ̀ ni zakariya aleyhi salam ló sọ pé wọ́n lọ àwọn àrọ́mọdọ́mọ àwọn anabi ọlọ́run gbà púpọ̀ wọn ò gbà wọn ò gbà bẹ́ẹ̀ kó àwọn èèyàn oríṣiríṣi ọgbọ́n burúkú ní bẹ lórí àwọn èèyàn ànábì gbogbo wọn lọ náà ẹ wo àdúrà ànábì ṣe ẹni tó ti fi láyé dàgbà ti lórí o ọlọ́run ẹlẹ́dàá oúnjẹ àsìkò òjò ọlọ́run ti ta lásìkò ẹ̀rùn ẹ̀rùn ọlọ́run wá fún lásìkò òjò ajẹ́ pé òun náà tó ń ti kú ìyàwó náà tó ti kú nípò ẹni tí máa lóyún ọlọ́run fóun náà ní tóun ò lérò lásìkò tóun ò lérò tí ẹ lówó ẹ wá wò ńgbà tí wọ́n wá sí tó kẹnu gidi ìlà nàbì òní rọ́bì mẹlẹtún ó ní lọlọ mi àwọn kò lórí ọmọ bímọ kan tí àrọ́mọdọ́mọ tó sunwọ̀n àrọ́mọdọ́mọ eléyìí tó ṣe pé ó gúnrégé ẹni kí wọ́n lọ́wọ́ bó fún mi innaka sami'u du'a wọ́n lọ́ba tí máa gbàdúrà. bẹ́ẹ̀ni àdúrà mi tún wá wípé rabbi la tadharni fardan wa anta khayrul warithin ìrọ̀lú ẹlẹ́dàá mi máa fi mí sílẹ̀ lémi nìkan o má fi mí sílẹ̀ lémi nìkan ní kodoro èmi nìkan ní tẹ̀m̀fé tẹ̀mí ní nǹkan mi tí mo lè gbára jù. wa anta khairul warithin ìwọ náà sì lọ́ba tó ṣe pé ọ̀dáàdì lẹ́ni tí jogún ọmọ afúnni. tó àwọn anábì ọlọ́run wọn máa bẹ lọ́ọ̀ni tọ́lọ̀ fún àwọn ọlọ́mọ dáa bẹ́ẹ̀ ni bàbá ńlá wa Adam alayhi salam àti ìyá wa Hawa alayhi salam ní ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá ò tètè fún wọn lọ́mọ bí wọ́n ń bẹ lọ́ọ̀ni igi kọ́nà wọn fún àwọn lọ́mọ pààrẹ̀ ọmọ tọ́jà ọmọ tọ́jà àwọn ọ̀sọ́kọ́kùnrin wọn ọ̀sọ́kọ́bìnrin nítorí pé ilé ayé ò lè lọ síwájú jàmá ẹja tè láì jẹ́ pọ́kùnrin àti obìnrin ní bá ń bẹ́ńbẹ́ ilé ayé ọ̀bá dàrú tó bá kó gidi ọkùnrin ní bẹ́ńbẹ́ ọ̀wọ́ ẹni tó bá ti pé àwọn obìnrin lásán ní bá ń bẹ́ńbẹ́ òpin ilé ayé yóò máa rọ̀ dẹ̀dẹ̀ láti dé ní ìgbà tó bá ti pé ògèdè obìnrin nìkan lọ́wọ́ à ń bẹ̀ nítorí kíni tí ọ̀wọ́ ìwọ̀nba ẹ̀ta oró obìnrin tó kù lórí èpẹ̀ bá ti kú àjẹpàyè pinnu àjẹpé ìjọkùnrin ìjọbìnrin ló mú kọ́mi èèyàn tún sẹ́kù ló pé pẹ̀ eléyìí ó sì máa lọ bẹ́ẹ̀ títí di ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá fẹ́ kí òpin ó dé balẹ̀ ayé ni torí ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé bàbá àti ẹ bí wọ́n lọ́mọkùnrin adúpẹ́ fọlọ́ bàbá ẹlòmíín náà bí òun náà lọ́mọbìnrin adúpẹ́ fọlọ́ eléyìí ló fún ìkíní kejì yín láǹfààní láti fẹ́ra yín bẹ́ẹ̀ náà ni wọ́n náà bí mi tẹ́lòmíín náà fẹ́ wọ́n náà di àná fẹ́lòmíín wọ́n náà di bàbá ìyàwó ẹlòmíín wọn náà di bàbá àyà ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí di eléyìí lódodo nínú àwọn aṣíwájú wa rere a máa a ti rí àwọn tó gbé àfojúsùn wa lórí ọmọ tó wù wọn á bí wọn náà nípa àwọn fẹ́ bí ọmọkùnrin ṣùgbọ́n tó ti pé ọmọbìnrin lọ́lọ́n fún wa ṣùgbọ́n tó lọ́n fún wa ní kí ọmọbìnrin yẹn kó padà wá jẹ́ ọmọ tó ní àlùbáríkà kó jẹ́ ọmọ tó lálùbáríkà. gẹ́gẹ́ bí ìyàwó Imran ìyá ìyá anabi Isa alayhi sẹlẹ nítorí pé sọ fọlọ ní ìgbà tó lóyún ọmọ rẹ̀ rabbi inni nadartu laka ma fi batni muharrara fataqabbal minni innaka anta as-sami'ul 'alim wọ́n lọ mo sì lérí pé n ti bẹ́ẹ̀ nù mí yí báyìí. màá fi sílẹ̀ pátá korongodo fún wọn lọ́n kọjá ní tọ́jọ́ pé yọ́ọ́ máa ṣe iṣẹ́ ẹrú sìn fún wọn lọ́n tí yọ́ọ́ máa ṣe àmójútó ilé wọn lọ́n ìyẹn al-Masjid al-Aqsa ní Bayt al-Maqdis ṣùgbọ́n falamma wada'atha qalat rabbi inni wada'tuha untha ní ìgbà tó wá bímọ yìí tán ó ní ìrẹ̀ olúwa mi obìnrin ni mo bì àwọn atara bẹ́ẹ̀ mọ̀ pé kìí sí sobìnrin ni mo tọrọ tí mò ń fẹ́ subhanallah wallahu a'lamu bima wada'at ọlọ́run máa ń tó bí ju ọmọ jùlọ síbò náà ló sọ wọn àgbẹ̀sẹ̀ máa sọ bọ́lọ̀ pé obìnrin mọ́ màbí kul atu'allimuna allaha bima la ya'lam ṣé ẹ̀yin fẹ́ fi ẹgbẹ́ ti mọ́ ọlọ́run tọ́lọ̀ wọn mọ́ ni. kẹ́bọ́ náà ti sọ ọ́nà ayé alukur'an kul atu'allimuna Allaha bidinikum sẹ́yìn fẹ́ sọ fọlọ́n pa àtẹ̀sìn àtẹ̀sìn sọ ni lẹ́fí ń tẹ́wọ́ pẹrẹsẹ ẹ̀yìn ìyá aláṣà láàtù ẹ bá fẹ́ sọ láàtù wọ́n wàá tẹ́wọ́ pẹrẹsẹ wọ́n ń tu sínú rẹ ni ńgbàtà ẹ gbọ́wọ́ sókè ti àníyàn èèyàn sọ sínú ọkàn rẹ àdìsọ́kàn nìyẹn torí ẹ ìwọ wá ń sọ bọ́lọ̀ ń pé obìnrin ni mo bí bọ́lọ̀ ń máa ń tó bí ìwọ náà ló fún ọ obìnrin yìí wá tún sọ̀rọ̀ ó ní wọlé ìfẹ́ zẹ́kẹ̀rù òǹtà ọkùnrin ọ̀dà ìyẹn ni pé mo mo gbà torí làwọn Yorùbá náà. nínú làákà ìsìnwá náà wọn lọ́lọ́ ń tẹ́ ọ lẹ́jọ́ òun gbà bíìlì ẹ̀dá kò kọ́tọ̀ bá bíìlì wo lọ́wọ́ àlọ́ sẹ́tù gbòrímù ni àbí lókàlì talẹ́ni náà yọ dàtà ní lẹ́jọ́ tó eléyìí fi hàn wá pé ìyá yẹn alayhi salam ọmọkùnrin ló wù wá bí kí sì ṣe pé wọ́n fọkùnrin lọ́lá lórí obìnrin lásán o àfi nítorí iṣẹ́ tí wọ́n fi tí wọ́n tí wọ́n fẹ́ fọmọ yìí sùn pé yóò ṣe àmójútó mọ́sálásí wọ́n kò káàtó ọmọkùnrin ọmọkùnrin yìí ṣe nǹkan oṣù ọmọbìnrin yà máa ṣe nǹkan oṣù àsìkò tí máa ń ṣe nǹkan oṣù pé yóò tún máa bá tẹ̀ náà lọ àbí òní bá lọ gbogbo eléyìí kún fún ìyá ìyá Maryam ìyá ìyá Nabi Isa alayhi salam ẹ̀yẹn wá wò wò ọlọ́run ọba ga púpọ̀ wọlé ìsẹ̀dẹ́kẹ̀rù kẹlẹ́ọ̀nsà ọkùnrin ọ̀dà bíi obìnrin ọlọ́run ọba ò ní obìnrin yẹn sì sọ nítorí ẹ máa kàlùkùránì dáadáa kẹ máa wò lásìkò tí ẹnìkan tó bá fi lè sọ̀rọ̀ kan tó ṣe pé ọ̀rọ̀ yẹn kọ̀ já ó takò sí ọlọ́run ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá sọ ń tọ́ sọ̀n ọlọ́run ọba ó tún wá yọ wá sọ. So, àṣìṣe tó wà nínú tó sàn torí káwa náà mọ̀ bá àtirú àṣìṣe tó ṣe ṣe irú rẹ̀ ẹ máa rí nípa àwọn ẹni tó bá ṣìṣe. gẹ́gẹ́ bí Abubakar radiyallahu anhu nígbà tí àwọn èèyàn parọ́ mọ́yà ńlá wa Aisha alayha salam wípé ó ṣe zina nígbà tí ìyá ńlá wa sì máa kúrò nínú ẹ̀sùn kẹsùn ẹ̀sùn àìdá ẹ̀sùn aburú àti ìbàjẹ́ tí wọ́n fi kàn yìí ọlọ́run wá fọ́ ma láti òkè gbogbo sánmà méjèèjì ọlọ́run sọ àyà kalẹ̀ bíi mẹ́wàá láti fi fọ ìyá ńlá wa àìsà mọ́ tọ nígbà tí àṣírí wa tú nínú àwọn ẹni tó ti fi ẹnu wa rọ́ọ̀kù fẹnu jágé lórí ọ̀rọ̀ ìyá ńlá wa àìsà radiyallahu anha. t'abubakar ti jẹ́ni ma máa ń sànù wọn abubakar wa fọlọ́n búra pé òun tún sànù rẹ mọ́ ó sì fọlọ́n ọba búra fóun ní náwó lórí rẹ̀ sọ pé ẹyin tẹ ẹ ti fọlọ́n búra lórí pẹ́yìn ò ní ṣe dáadáa táwọn ẹni ń ṣe ọlọ́run ní àà ah, ẹ má mú ìlérí yín ẹ má mú sí àwọn pẹ̀lú yáàfù wẹ̀lú yàtúfàì àlẹ́ tuhibuna an yaghfira Allahu lakum ẹ sàmótú kúrò ẹ fọ wọnú síbẹ̀ yìí fẹ́ kọ́ lọ́wọ́ forí dì yín subhanallah bẹ́ẹ̀ lọ́wọ́ ló ti fọ tó ṣe sùúrù tó ń ta fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹ̀yin ń sọ̀sọ̀kùsọ̀ ẹ̀yin ń sọ̀rọ̀ tó láti ṣe nú tọ́lọ̀ wọn wá sọ wípé nìkan sọ kọ́mọ wá ti àtúnṣe rẹ̀ tó bá ní ìdí àtúnṣe tọ́lọ́ lọ́wọ́n ba lélẹ́yìí kì í sàwọ èèyàn tá a máa tanra wa dànù ni wọ́n máa sọ̀sọ̀kùsọ ẹ máa wíwí kú wí lẹ́gbẹ̀rẹ́ ẹ máa kádìjà lórí pé náà àfẹ́ láti jà pẹ̀lú chief because ah, ọ̀rọ̀ tí chief sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ burúkú ni àmì ah, lè sọ pé ọ̀rọ̀ burúkú ni o.

ọ̀pọ̀ ẹ̀mọ́yé yìí ó sì wà lẹ́gbẹ̀rún ọ̀sán lọ́wọ́ pọ̀ lọ́wọ́ pọ̀ pé kí ni kó ló do burúkú bàbá yìí lójú rẹ̀ lọ́wọ́ pọ̀ ìmọ̀pọ̀ ìmọ̀pọ̀ láì mọ̀ pé òjò pọ̀ ènìjà àwọn tó máa jáde wọ́n wá fi hàn pé ọlọ́wọ́ àgbárí táwọn wúyàn nínú ilé òjò pọ̀ ni àmọ́ àwọn ò lè yan báwọn bá lọ yan wọ́n ṣe pè fáwọn wọ́n ṣe pè fáwọn ìdí ìdòtí

tó sì lè dìde tako lójú rẹ pé níta ìsọ̀ òun rí bẹ́ẹ̀. torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹnu lásán la ní àláyà ọ̀pọ̀lọpọ̀ lè dúró ti òdodo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tẹ̀bà ti ìbàjẹ́ àti rọ́. sọ̀rọ̀ ẹ̀sìn Islam ti kọ́ wa tí òdodo ní kí ẹ máa sọ yá ayyuhal ladhina amanu taqullah wa kunu ma'as sadiqin ẹ bẹ̀rù Ọlọ́run ẹ páyà ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo akramakumullah ẹ̀rí pé ọlọ́run ẹlẹ́dàá sọ pé wàlẹ́ ìsẹ̀tẹ́kẹ̀rù kẹlẹ́ǹtà pé ọ̀rọ̀ tí ìyá ìyá ànábì Ìsá sọ nígbà wọn bí ànábì Ìsá ọkùnrin ò sì dàbí obìnrin o ẹ wá wo jọlọ̀nsì nítorí pé ọlọ́run ọba wallahu a'lamu bima wada'at ọlọ́run lọ máa ń tó bí ó sì máa ń tó fẹ́ fi tó bí ṣe ó sì máa ń kó ńlá tó fẹ́ tó sí. nínú hadith eléyìí tí imaamu bukhari àti àwọn míì gbé jáde anabi wa muhammed sallallahu alayhi wa sallam oni kamula mina rijali kathir walam yakmul mina nisa illa umma illa maryam ummu عيسى وآسية امرأة فرعون àwọn ẹni tó pé nínú ọkùnrin pọ̀ àwọn ẹni tó lọ ní pé nínú ọkùnrin wọ́n pọ̀ kó lọ́n sànú àwọn akóríntù náà kó tún wá sí ibi tá a bá kù sí. amẹ́ríkà ò pé nínú àwọn obìnrin àfàwọn méjì àwọn náà ni Maryam ìyá ànábì Ìsá alayhi as àti Asiya ìyàwó Fir'aun àwọn méjì ló pé bí ma wà bọ̀ ọlọ́run máa ń tó bí ju nǹkan alára lọ. wọ́n kàn ń wò ni obìnrin tó ju obìnrin lọ lélẹ́yìí wọ́n kàn ń wò pé obìnrin lásán ló bí eléyìí èso obìnrin lásán nínú àwọn obìnrin tá a pè fún ọ pé ìlẹ́lẹ́yìí wà. akramakumullah bẹ́ẹ̀ ni nínú àkọọ́lẹ̀ ó wá ike àti Asiya ìyàwó Fir'auna láyé ń bí àti Maryam aláìlọ́kọ láyé ń bí ìyá Ànábì Isa alayhi as àwọn méjèèjì ọmọ abẹ́nu àwọn ìyàwó Muhammad sallallahu alayhi wa sallam lọ́gbà àlùjànnà oríṣi eléyìí báyìí ọlọ́run ló máa ń fún yàn lọ́mọ o tó bá wù á fún ìgbà tó wọn bá ń sọ pé òun wá sọ lẹ́yìn rẹ̀ pé yẹ́hẹ̀bù lè mẹ́yẹ̀ ṣẹ́ iná ẹ̀ta ẹni tó bá wù òun òun máa ń fún lóbìnrin obìnrin lọ́lọ́n kọ́kọ́ wí kí ló dé wọ́n ní nínú alukur'an tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nǹkan méjì èyí tó bá kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ṣáájú síwájú yẹ́hàbù lèmọ́ yẹ̀ṣọ́ ìnáàtà a máa fún ẹni tó bá fẹ́ a máa fún lóbìnrin bí obìnrin tẹ̀yìn ọ̀fẹ́ hàn obìnrin tẹ̀ ń kórìíra hàn obìnrin tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín kìí fẹ́ ni lọ́mà òun ló máa fún yàn tó ń torí délé ẹgbàá fọlọ́run kẹlẹ́ bá ti ní ẹgbà fọlọ nǹkan ẹ lè bá a sí mi. ويهب لمن يشاء الذكور wọn a sì máa fẹ́ni tó ń bá fẹ́ lọ́mọkùnrin bí wọn a máa fẹ́ni tó ń bá fẹ́ lọ́mọkùnrin bí. ìyẹn wo ìgbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ pé òun fún yàn lọ́mọbìnrin wọ́n mú wá fi tẹ̀ǹkìyẹ̀l ìnáta òsálẹ̀kọ̀ láàmú bẹ́ẹ̀. ìgbà tó lọ́n sì fẹ́ sọ̀rọ̀ pé òun fún yàn lọ́mọkùnrin bí wọ́n mú un wá bí tààrí pẹ̀lú àlìkọ̀là àwọn olùmọ́ni eléyìí túmọ̀ sí pé àwọn ọmọbìnrin gan ìnáta oríṣiríṣi ni wọn àwọn ọmọbìnrin oríṣiríṣi ni ọlọ́run ẹlẹ́dàá wa àwọn ọmọbìnrin míì yóò ní. ọmọ ńlá àwọn ọmọ tí ó lẹ́sìn àwọn ọmọ tí ó máa tẹ̀lé tọ́lọ́ tí ó máa tẹ̀lé tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ tí ó láàánú àwọn ọmọ tí ó láàánú ẹbí àwọn ọmọ tí ó máa ṣe dáadáa tí ó máa rẹ àwọn ẹni tó dún pán. tí ọ máa dùn wá nínú tí ọ máa rẹ àwọn ẹni tí ń sunkún àwọn ọmọ tí ó máa ṣe dáadáa lódodo atúndé rórí sí mi náà bẹ ẹ̀yin ọba ló tọrọ ma dáadáa náà pọ̀ nínú àwọn ọmọbìnrin máa ń fẹ́ ni tó bá fẹ́ lọ́kùnrin torí pé ńgbà tẹ̀yìn náà ń wọ ọmọ ẹgbẹ́ ọkùnrin ọkùnrin bá ń kẹsà ti di ọkùnrin ta ìwọ ọkùnrin náà lẹbi tọmọ mi yọ àdá sí bàbá rẹ torí pé ó ní dáàdì ilé dáàdì tèmi lèmi wà yìí tó bá bí yín dáàdì tó padà wọlé yìí ẹ̀yin náà ní láti lọ wálé dáàdì yẹn táwa ní dáàdì rẹ náà ṣebí bàbá tó yọ àdá sí náà dáàdì rẹ oníkó náà wálé dáàdì rẹ. ẹjọ́ lẹ gbọ́ rí kọ́bìnrin ti ru eléyìí pé kìnìún bá lè kórìí rẹ̀ dàrú tẹ́ mu kánkán. ọmọkùnrin náà ńlẹ́lómi bí tó ṣe pé nítorí ìtọ́mọ nísìn ó ti wọ ẹ̀wọ̀n ọwọ́ alágbọ̀n ọwọ́ kirikiri nítorí ọmọ tó bí torí ọmọ ọ̀ ń lọ́rùn tuntun kọ́nà sọ zero kan kò ní wọ́n àtọ́mọ̀ òsìsì ní nǹkan kan lọ́wọ́ tá a fi lé kọ́ sanwó ọ̀ràn bàbá náà wọ́n mú yóò bá torí ọmọ ọba àdáràn ló ti ló kọ ìyẹn tó bá lè fara gbà ya tó bá lè fara gbà yọ ọ̀ràn tó dá ìgbà náà ló ló wúlò pé ìwọ lọ dáràn máa tẹ̀lé wọn lọ torí tó máa rẹ tó ń sọ pé

ó mú lọ sórí pápá níbi tí wọ́n ti ń fi àgbo kan àgbo lágbo ọlọ́run wá ní kí àgbo alágbo tọmọ rẹ tú níbi tí wọ́n so sí wọ́n kápá lọ́mọ bá túlẹ̀ wọ́n bá ní ọmọ atalẹ́ni tó tú àgbo ọlọ́mọ bàbá balógun ah, bàbá balógun ẹ̀ sanwó èmi kò tí ì rówó rà kò ní àyẹ̀ sanwó eléyìí tó ń ti wípé èyí forí wẹrù ẹsẹ̀ lómi bíi ti kíyàmù mùsùlùmí àti kọ ká sanwó tá a bá bàjẹ́ tọ́mọ bá ba nǹkan ní nǹkan jẹ́ bàbá ní ọ̀dà nǹkan rẹ̀ mójútó àwọn ọmọ yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run máa ń fún yàn lóbìnrin bí olú máa ń fún yàn lọ́kùnrin bí ẹ̀yẹ wọ̀ọ́rọ́ náà ti sọ pé bisimilahi rahman rahim alam nashrah laka ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب رواية فإن مع العسر يسرا ayé àtúntò tẹ̀lé inna ma'al usri yusra ẹ̀rí pé usru nínú ayé méjèèjì ọgbà alifọ́lá yusru nínú ayé méjèèjì kọgbà alifọ́lá torí àwọn olùmọ̀sọ pé usru yẹn yọ̀ kan ni ìṣòro bẹ pẹ̀lú gbogbo ìṣòro. ìṣòro tọ́lọ̀ ń sọ̀rọ̀ nínú àyà méjèèjì ẹyọ kan náà ni àmọ́ ìjẹ̀kùn yẹn àwọn olùmọ́ni kò gba alifu alam lákọ̀ọ́kọ́ kò tún ní alifu alam lẹ́ẹ̀kejì ó di méjì ó di mélòó ó di méjì torí ẹ̀ làwọn olùmọ́ sọ pé walan yaghliba usrun yusrayni walan yaghliba usrun yusrayni ìṣòro kan kò lè borí ìjẹ̀kùn méjì ajẹ́ pé gbogbo wa kú oríire nítorí bá bá wa ìdẹ̀kùn bọ̀ ìdẹ̀kùn tún tẹ̀lé sọ irú rẹ̀ náà ni yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u ad-dhukur inatha àwọn obìnrin oríṣiríṣiríṣiríṣiríṣi kí lẹ́ ń kórìíra wọn kí ń kórìíra wọn ebi obìnrin kan obìnrin kan iná ló bí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n máa pé ìyá ànábì ẹ dákun sọ́dà bíi kí wọ́n máa sọ pé ìyá ọmọ tó dáràn tó pààyàn tó fọyàn ń gò ẹgbẹ́ yàtọ̀ wà bákan náà obìnrin kan òun náà lẹni tó bí àwọn sàhábà obìnrin kan olú bí àwọn olùmọ̀ ńláńláńláńláńlá obìnrin kan òun náà ló bí àwọn ẹni rí. obìnrin kan ló bí àwọn ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run tí wọ́n kú nítorí kẹ́sìn ọlọ́run ọba ó lè bá a ga tẹ́sí islam ti dọ́dọ̀ tó wa yìí. ìgbóbìnrin kan ló bí àwọn ẹni tí àwọn wá jẹ́ olùtọrẹ àánú lónìí yìí tí wọ́n ń sàánú àwọn èèyàn tí wọ́n máa náwó lọ́pọ̀ yántúrú láì gbójú ẹ̀yìn. ṣé báwọn obìnrin náà ló bí gbogbo àwọn eléyìí torí de eléyìí orí ńlá ni o. orí ńlá ni o bọ́lá ọba bá fún yàn lọ́mọ aburú ńlá ni o pé yẹn wá yẹ̀ wò mo tẹ̀ sí bọ́kùnrin ló máa fún mi ẹ́ aburú ńlá ni àìmọ̀ orí ńlá ni torí pé wò àwọn nǹkan tí mọ́ kankan ẹ bó obìnrin rí ẹ àwọn obìnrin máa ń jẹ àwọn obìnrin tí ebi wọn náà ń yàn jẹ ló fi ń yàn jẹ tí wọn náà bá ti ọmọ tiẹ̀ náà wọn ò ní ìyá jẹ àwọn obìnrin tó yẹ pé kí ni wọn wọn lè máa mú wọn mọ́lẹ̀ wọn máa wọn máa rẹpù wọn kó máa ṣe kí ni tí wọn bẹ lọ ká burú tẹsíwájú débi wọ àtẹmí àtòhun gbogbo àná láti ọkọ àpọ kí bàtẹ wọn tá gbogbo ìgbà táwọn ọmọ tiwa yọ bá fi di pé wọn ń dàgbà wọn ń ṣe kí ni àti ẹmí kúrò orú ẹ mà ẹ obìnrin tó tẹ̀lé ọkọ tó ṣe pé kí ni lúlù wọn fi fẹ́ pa kí ló dé tá ń lù wọn kí ló dé tá ń lù wọn ṣùgbọ́n náà kí gbogbo nǹkan ọtá láàmà wá ọmọ rẹ lọ́mọ rẹ ọmọ rẹ lọ́mọ rẹ èyàn ò lè dé èèyàn láyé tó bá ti lè jẹ́ pé ìrònú tó ọ̀kàn ju wípé àwọn ọmọ mi kí gbogbo wọn kàn jọkùnrin kan máa fi ọmọ ọlọ́mọ wá sílé tí wọ́n pọ̀ àbí òye wa plus làwọn wá àfẹ́ minus wọn láwọn obìnrin minus làwọn. la hawla wala quwwata illa billah ó lè jẹ́yàn ẹ̀yẹn wo inú pé bímọ ọkùnrin bímọ obìnrin iye èèyàn tẹ́ mọ̀ láyé yóò ti pọ̀ jù iye èèyàn tí ó di fámìlì fún yín látàrí pé ẹ fẹ́ ọmọ rẹ̀ ọ fẹ́ ọmọ yín wọ́n pọ̀ iye èèyàn tí ó máa káàánú yín ní ìgbà tí nǹkan tí ọ̀dà bá ṣẹlẹ̀ sí yín wọ́n pọ̀ iye èèyàn tí ó máa bá yín yọ̀ nígbà tí nǹkan dáadáa bá ṣẹlẹ̀ sí yín wọ́n pọ̀ tẹ bá tẹ wo lọ́wọ́ abala ayé lásán ẹ̀yin ọ̀wá mọ̀ pé tílé yín bá jẹ́ lére ọmọbìnrin yín tẹ́lómi bá fẹ́ tọmọ yín náà jọ máa rí ẹ mọ̀ pé rere tí yín tọmọ tí yín bá gbé lọ wọ́n tún tàn ká lé mi orí ọlọ́run tún pọ̀ ni wọ́n pé ha obìnrin tá a fẹ́ kódà ilé wa ti tòrò ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ti ń lọ déédéé ń bẹ̀ kódà gbogbo àwọn ọmọ tiẹ̀ náà tó bí nǹkan àmì ńlá ni o àwọn náà ń ti tọ́lọ́ ni wọ́n ń tẹ́lé tá nàbì sallallahu àwọn àgbà àbúrò ti jẹ́bẹ̀ ọmọ ta lẹ́ni náà sọ ọmọ alágbádá ni ní jẹ́bẹ̀ bàbá rẹ ní bàbá rẹ dáadáa bàbá rẹ. ẹ wo rí sì máa sì lọ kò ní wá pé lọ ọmọkùnrin gan táwọn wọn níjọ́ bàbá yín ti rí yín káyìn ẹ̀mọ́yé nígbà tí ayé di ayé gà sí mi létí tí bàbá ẹlòmí ọmọ pé à ọmọ mi ó tó mẹ́ta mo ti rí ọtí pẹ́ kọ́ ọmọ fi mú dadi dadi mo ti rí ọtí pẹ́ dadi ẹ gbọ́dọ̀ torí pé kò ní fẹ́ lọ síbi pé ah dadi máa ṣé bá ọmọkùnrin náà nù àníkọ́lọ́ ń fún alọ́ kó fún alọ́ máa lálùbáríkà kó fún alọ́ máa lálùbáríkà kó má sì dá wa dára wa torí de eléyìí ọlọ́run ní ọwọ́ ìzọ́gbójú ọmọ dọ́kítọ́rán ẹni wa iná ta tó bá sì wú ọlọ́run ó lè lu ọmọ pọ̀ fún ọ kó fún ọlọ́kọ àtàbó kó fún ọlọ́mọkùnrin àtòbìnrin bí ó lè bí wọn bèjì ó sì lè bí wọn tẹ̀léra wọn ọlọ́run ti lú wọn pọ̀ fún wọn ọlọ́kùnrin olóbìnrin ẹ dàkùn nígbà tí gbogbo wa táà ti gbà kan lọ títí táà sì ti dàgbà lọ títí débi pa àmọ̀ pa àbìmọ̀ ṣé àwa mọ̀ láyé wa pa lọ mọ̀ ó rí i pé ńgbà tí wọn náà padà ń bímọ tó bá tún wúra rẹ tó tún wọn pé aláwọ èmi náà mo bí ọmọ bóòlù bóòmù ṣe ti gà ẹni tó bá lè ṣàlàyé bóòlù ṣe bímọ kó wá ṣàlàyé ẹ máa gbọ́ àwọn àwọn àtàkàtà eléyìí tí yorùbá máa dá wípé kí sójú di yán gungun la gun lódó àgbàdo tó ti dẹ̀ kọ́ alọ̀ wọn papọ̀ ni àbẹ̀ kọ́ ni wọn á ní kọ́ mọ́ tó dá yín bàbá ni ẹbí ẹ̀yin bàbá wa sàlàyé wọn ni a fi bóòlù ọmọ ti dá yẹ wa sàlàyé rán lásán nítorí pé oṣù tí ó fi ọ̀ ń bá a ṣeré ó sì tọ̀ sí láà. ẹ wá sọ bó ti dọmọ irọ́ lásán ẹ mẹyìn òjò tọrọ tilẹ̀ fún tí òjì tí òwú koríko á ń sí àgbàdo ni máa ń fún yàn ẹni tí òbí máa ní ká bi léèrè kí ló dé wọ́n fi wá bi léèrè kó ti dáyé kí ni wọ́n ṣe ọgbọ́n obìnrin lò fún sẹ́sí mẹ́ta ó sì jáde kó ti inú ọmọ nǹkan ń rúnú èèyàn yìí o já lọ sí síkì wọn bá lọ sí síkì wọn bá ní ẹkú oríire o síkì ni nǹkan ti dúró nù ìwọ náà bá ṣe ń dunnú pé à títí wọn ti máa àbí òye ìyàwó mi ti tẹkìn àbí ẹ̀kọ́ ni bí ẹni tí ọ̀rọ̀ máa bí ọbọ̀bìnrin lò fún nǹkan bí ọgbọ̀n ṣẹ́jú. ọbọbìnrin lò títí títí tí àárẹ̀ mu kò sóòlù kọ̀sọ́kà especially àwọn medical doctor mi àwọn instruction burúkú tí ọba alaka ẹ mu lè ní ẹ máa ríra yín ẹ máa ríra yín bí ẹ máa rún ẹ láì ẹ máa rún ọkùnrin wa lọ máa gbogbo àwọn oògùn burúkú bústà bústà yọ máa bústà láì yọrí ẹ yọ wá ṣe ṣe ṣe títí yóò fi ok ṣé kí lẹ́yìn ṣe sẹ́yìn fi bí ma tóun ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà wọn ní bọ́ba ṣe wálé ayé bàbá rẹ̀ ní ẹbí àwọn tí ọ̀wá rọ̀ máa bí ń pa ẹbí àwọn náà àbẹ́yìn tẹ́ ẹ máa ń pa ẹ wọn eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba ló máa ń fúnyàn lọ́mọ jàmáà tó bá wù afúnyàn lọ́kùnrin àtòbìnrin ẹ lè bí wọn níbejì ẹ lè bí wọn lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ẹlẹ́dàá ó tún lè fún yàn jọ ọmọ méjì lọ lóyún kan torí pé innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun àti ọlọ́run tọ́lọ́run bá ti fẹ́ pé kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ kó sì ṣẹlẹ̀ ọlọ́run bá ní oyún yìí ọmọ kan ni gbogbo ọ̀nà tẹ́ bá lọ gbà pé ẹ fẹ́ pín kíní kan sí mẹ́ta ẹ fẹ́ pín sí mẹ́rin pàbó náà ni ọmọ jáde. tọ́lọ̀ máa ń ti lọ́mọ méjì ní bẹ́ẹ̀ fẹ́ pàkan fún kan ẹ̀ tó bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní mẹ́ta iye límìtì ọmọ mélòó ló lè wà ní obìnrin lóyún kan lọ́mọ tara wa jẹ orí ló máa àwọn èèyàn lọ́mọ báyìí wọ́n yaj'alu man yasha'u aqima ẹni tó bá ti wọ ọlọ́run ọlọ́run àmọ́ ìyá lágàn àgànkùnrin wà dàmà àgànbìnrin wà kìí sóbìnrin nìkan ni wọ́n máa ń pè lágàn al-uqmu ain of mim àìlè bímọ àìní bímọ. ntí máa fà ọ wà lára ọkùnrin ntí máa fà ọ wà lára obìnrin ẹni tó bá ti wá ṣẹlẹ̀ tí yóò di àpín aláìní lọ́mà ó lè jẹ́ pọ́kùnrin ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe dá náà ni pé ó mí rẹ̀ tí máa dọ́mà. nǹkan ayé tí máa bẹ nínú omi tí máa fi dọ́mọ tí ò tó bẹ́ẹ̀ tí ẹ kéré gẹgẹ sí ọlọ́run wa ní kílẹ̀ yọ lápá nínú àìrọ́mọbí rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló tún wà tó ti pé kéré tọ́lọ́run sì ma ọ̀pọ̀lọpọ̀ náà wà títí ẹ pẹ́ gẹ́rẹ́gẹ́ tọ́lọ́run fẹ́ fi ma. náà ní irú rẹ̀ tí wọ́n lọ sí tuntun wọ́n sọ pé ó gbádùn ó ṣe kínní but títí tí èkú ẹ̀rí pé kò bímọ wọ́n padà máa pa àwọn tuntun parọ́ ni gbogbo ibi tá a bá lọ wọ́n parọ́ fún wa ni wọ́n ti jọ sọ fúnra wọn àwọn sì rí kọ́ gbádùn ṣé ẹni tó ń ti wá gbádùn á tún máa nù lóògùn ni ní ìsìn ibò sẹ́mi ẹni máa máa gbó bá ẹ̀dá kan fẹ́ pa mí ṣùgbọ́n náà làwọn obìnrin ẹ eléyìí ti máa ń yé lóṣooṣù tí ẹ lẹ àbí ẹyin yẹn kéé dúró pẹ́ tó fi jẹ́ pé ẹni tó lè mú dọ́mọ ní máa fi kó lára tiẹ̀ kódà tó ti kó ọkùnrin bá lò tòkí ó bá di pé wọ́n wọ́ ọmọ títí wọn ọ̀rọ̀ mọ́ ẹ̀rí pé látàrí kóbìnrin mi kò rí nǹkan oṣù sí lòun fi yàgbà nǹkan oṣù rẹ̀ kọjá sísọ. So lòun fi àgà gbogbo oríṣiríṣi sábàbí lọ́wọ́ àlọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ẹlòmíín wà sọ pé abẹ́ rẹ̀ ó dí pani kò síbi tí ọkùnrin lè gbà wọ́bẹ̀ wọ́n sọ pírẹ́sọ̀ ọ̀ràn kọ̀sọ́nà tó bí wọ́n ti gbà bọ́lá tó fi lọ́nà tó àti sábàbí míì náà pé kò sí ẹ̀ sí sábàbí ọgbàdùn dáadáa àmọ́ lọ́wọ́ fẹ́ pín lọ́mọ kí lè fẹ́ ṣe sílẹ̀ torí ẹ̀ mo gbádùn ìdí mi lé ara mi ń ta pánpán èmi fúnra mi kọ́ńrán pàtí bímọ o lọ́n kálukú ò sì mara rẹ̀ tẹ́ bá ti fẹ́yàwó tí wọn náà sì lọ́ọ́lẹ̀ ọkọ ò sì mara ẹ̀ tó ń sakọ́ dànù wọn ni kò máa ṣàdúrà kọ́ lọ́wọ́n jẹ́ kí gbèsè ayé rẹ̀ ọ̀dà tó oníkíni kí làwọn á ti ṣe àkílẹ̀ ti ṣe kí ni retí yín tọ̀ mọ́ sẹ́mi kọ́kọ́lọ́kọ́ náà òkúkú máa ń tí ó ń tó bóòlù àárọ̀ ń rí àfìgbà tó tó fẹ́yàwó ìgbà tó tó fẹ́yàwó ló tó máa bóòlù ń rí lọ́padà hàn pé à èmi náà fúnra ní ìmọ̀ràn mọ̀ àsìkò máa ń lọ ni kí ni ká ṣe sí òrìdèlè bẹ́ẹ̀ náà làwọn obìnrin wọ́n sọ fún ọkọ tètè lọ́kọ kó tètè lọ́kọ ń tara dànù nígbà tó bá tán náà ló padà wá rí pé ó ní problem bóyá problem yẹn ó lè gbà tọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ kún tó sọọbù ẹ tó ìwọ wá ní thirty four ló tó lọlé ọkọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n wá fọdún mẹ́jọ kún thirty four ó forty two ìyá forty two tí ó wàá bímọ aláyé wa dá wà ní ìsìn pẹ̀lú ìjẹkújẹ tá à ń jẹ ẹ̀mọ̀ pé kò ní fẹ́ rọrùn kò ní fẹ́ rọgbọ́n. ìrìn àwọn bá ti tètè lọlé ọkọ gbogbo àwọn pírọ́tẹ̀mù ráńpẹ́ ráńpẹ́ rondórondó inshallah inshallah inṣàlá inṣàlá wọ́n bá fi tó twenty six twenty stop wọn bá tọ́lọ̀ ń bá sọ pé òbí wàá bìbì ẹlòmíín bẹ́ẹ̀ o tó ṣe pé ọlọ́run ní kí nǹkan kan ṣe láti rondó rẹ̀ kí ọmọ ọdún mẹ́rìnlá kí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí ọmọ ọdún wọ́n máa sọ pé ọmọ tó bá ti tó eighteen kò sí mature irú wọn gbọ́dọ̀ lọ́lé ọkọ kò lè mature gbogbo àwọn òyìnbó rọ̀ wọ́n rọ ọmọ kan mú ládùúgbò kan lu kan ọmọ ọdún méjìlá mẹ́tàlá ni ó lóyún ó sì bí a máa tara wa dànù àwọn ẹ̀yà arọ́ wọ́n máa sọ pé ọmọ kéré bá ti lọ́lé ọkọ ọmọ ogún ọdún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ló kéré láti lọ́lé ọkọ ókè mọ́mì ọmọ ọdún mélòó ló wá sùtì àti lọlé ọkọ lọ́dọ̀ tì àwọn bíi thirty thirty two ìyẹn sì ìyẹn sì wà manageable manageable fa òun náà tún sí kò tó wọ̀ dáadáa mọ́ wọ́n manage ẹ wọ́n bá ti ba yé jẹ́ akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń sẹni tó bá fẹ́ lágbà tọ́lọ̀ ń bá wa léèyàn lè bímọ kò sí dídá lè wọ̀ tó sí tẹ̀lé sí tọ́lọ̀ ń bá gbé àdánwò rẹ̀ báyà àfi tí mánì bá ní agbára lẹ́ẹ̀ni tìsí pàápàá pẹ̀lú àwùjọ tí ò dá yìí wọ́n máa kọ oríṣiríṣi oríṣiríṣi kútúbà wọ́n máa kọ sí ọ wọ́n máa kà sí ọ létí má jókòó má jókòó torí irú ẹ ṣẹlẹ̀ sí bàbá kínní kan nígbà tá a lọ sọ́dọ̀ bàbá wọn ilé rẹ̀ ilé àtẹrímọ́lẹ̀ wọlé ni ẹgbọ́n nǹkan bẹ̀rẹ̀ lé wọ́n ti ń lọ lé àwọn babaláwo ìgbà náà ni bí ọdún méjì ni wọ́n fi ṣe tuntun lọ́mọ padà dé wọ́n á ní lọ́dọọdún ẹ̀jẹ̀ tí wọ́n jẹ́ wọ́n gbọ́dọ̀ máa mú sẹ̀ ní oníjọ́ mọ́ padà yọ̀wọ́ á pé ọmọ ọ̀sùnmù ìwà àrùbù dìlá ọlọ́run ló máa ń sẹ́ni tó bá fẹ́ lágbà innahu alimun qadir. oluma nipa gbogbo nǹkan ni Allah ó ti mata ni òní bímọ wọn mọta ni ó bímọ òun náà sì lálágbára lórí gbogbo nǹkan òun náà ní ó kí ẹni tó bímọ ó bí tí bí ọmọ ọmọ gbogbo nǹkan ọmọ kó lòun ó fún wọn ìyàwó ó bí obìnrin márùn àwọn fámìlì rẹ̀ wọ́n ti ọtí ọtí ọtí ọtí ọ̀fẹ́ lòmí eléyìí kò lọ́kùn iná ẹ̀sìn bíbọ́ yóò pè ẹ̀sìn bíbọ́ yóò pè àwọn ẹni wọ́n kó sínú ni tó wípé eléyìí ò lóbi inú akọ̀lọ́kùn inú fẹ́mi tí wọ́n bá fẹ́ tẹ lọ́rọ̀ wọ́n tó wọ́n tó lọ mọ́ ọmọ kan wá fún ọ àti tẹ àti tẹ ìyàwó rẹ nu tó náà bá bí ma àbá tó náà bá bí omi bàbá ni ẹ inṣàlá ẹ kéjì lè jọkùn tó náà bá tún jọmìn inṣàlá ẹgbẹ̀ta lè sọ́kùn onáwó àtúntò bìn so inṣàlá ṣe inṣàlá inṣàlá onáwó àti five to five obìnrin márùn obìnrin márùn ó di mélòó ó di mẹ́wàá ọlọ́ọ̀ni àlìyé ó ń lòlù máa ń pa gbogbo nǹkan ó ti máa ń tó nǹkan ẹ̀sìn kálukú sí ẹlòmíì kú máa àdáwò tí ẹni kan máa bí ọkùnrin wọ́n sá bí ọkùnrin láti gbàgbọ́ ọkùnrin tí ń wù tí ń wù tí ń wù wọ́n bí ọkùnrin wọ́n bí ọkùnrin ìyàwó ẹ̀yọ̀ kan fi dórí mẹ́ta ìyàwó náà máa ń sunkún wọ́n lọ bọ́ ọmọ tí di fún bọ́ ọmọ tí kórun fún máa ń pa bọ́ nígbà bá ń pa bẹ́ẹ̀ tó ṣé ọmọkùnrin wa máa sọ fún ẹ ṣé Ibrahim bá ń pa mi Ibrahim bá ń pa bọ́ ẹ̀rọ onírọ̀bà òfin má mi <laughs> ṣé ọmọkùnrin wa bá sọ fún àfa ó fi ma mẹ́ta ọkùnrin bá tún fẹ́ àwọn olùkọ́ èmi náà gba ọmọbìnrin wù mú tẹ̀ fẹ́ abẹ́rẹ́ kébí ló tẹ inú rẹ̀ ń bọ́gbọ́n dùn ọ̀rọ̀ ọmọkùnrin náà ní wá tẹ́lẹ̀ <laughs> èmi náà tẹ fẹ́ ká pé káwọn kan náà tọrọ ọmọ lọ́dọ̀ olú àfa lọ́ba fẹ́ lónìí one two three four five ẹ́ àwọn bá mi rò <laughs> ọlọ́run ti máa ń tó nǹkan fi so àwa àwa ti ń lati láti retí tí lọ́lọ́run kọ́ pé ọ̀sẹ̀ ọwọ́ obìnrin kọ́ ọwọ́ ọkùnrin kọ́ sallallahu wa bàtà bí bó lọ́ọ́ máa ń ṣe ń yọ ọkùnrin bó lọ́ọ́ máa ń ṣe ń yọ obìnrin onítọ́kùnrin tó bá bóbìnrin ṣe sọ pé ńgbà omi tọkùnrin ló lékè tóbìnrin ọmọ ọdọkùnrin tó bá kó mi tóbìnrin ló lékè tọkùnrin ọmọ ọdọbìnrin bẹ́ẹ̀ náà sì lè wà tómi tọkùnrin tó bá lékè tóbìnrin tó borí ẹ̀ ìwọ bàbá lọmọ mù tómi tóbìnrin ló bá borí tọkùnrin ìwọ àyà lọmọ mù táǹpẹ̀ yàyà yorùbá nù òkè tó kọ yáyà ló kọ o tí yorùbá bá sọ pé yàyà lẹ́yìn pé kò sí ha lédè yorùbá tí yorùbá bá tó bá ní yàyà tó fi yàyà rẹ̀ ní ìwà yà rẹ̀ ní wò tó tó ti pé lédè yorùbá kò sí yàbá ikọ̀ ya bàbá kò sí àbá kò wá bàbá rẹ̀ ẹni tá màmá náà bá ó ti dá jẹ́ fún bàbá rẹ̀ ni ẹ̀ tó eléyìí ẹni báwọn ọmọ ti máa ń jọ bàbá tá máa ń jọ yàrá so ok àwọn tá a gbọ́ ní ìsìn pé tí omi tọkùnrin tó bá lékè tóbìnrin ọmọ ọ̀dọ́kùnrin tó wà lọ́wọ́ tiwa wípé a mistake was me, kó sọ fún ìyàwó rẹ̀ pé ńgbà tó ń bẹ ẹsẹ lánàá a mistake was me, so ọ wàá gbẹkùn rẹ̀ wọ́n á yí omi o ṣé ìwọ wo níbo lọ́mọ tóbi náà àbí òye wa ẹ lọ fọ́ fíìtì kan bá ń yí o nítorí wọn bá sọ pé wọ́n bì náà wọ́n bì í. obìnrin òsínà ń dáyọ̀ àdá pé oríire ò pé mo sọ pé mi nídìí irú ọmọ yìí nìsín ìwé àti èsì fásitì tá a gbéró màtíríà lọ tá a sọ pé bẹ́ẹ̀ sì rọ ni wọ́n wá sí rọ bẹ́ẹ̀ pé mi ló lè má jà tàmí lẹ́yìn ní ìsìn obìnrin kò sí lọ́wọ́ tiẹ̀ ọkùnrin kò sí lọ́wọ́ tiẹ̀ ní máa bẹ̀ lọ. irun tẹ́ ń bá fẹ́ máa tọrọ lọ́dọ̀ Allah ìjẹ́bù sí jẹ́ ń ọlọ́run ẹlẹ́jọ́ òun náà lọ́ba tí ó ní ọgbọ́n tó dópin ntáwọ̀ ọ̀ma ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ntá àmà síbẹ̀ yìí sọ pé ẹ̀bẹ̀ lọ́n gbà tí ẹ fẹ́ súnmọ́ ìyàwó yín ẹ̀ sì yé bẹ́ lọ́n tí ìyàwó yín tó diwọ́ di tẹ̀ sínú pé oyún tó ní ọmọ alálùbáríkà ni kò fún wa tí o tẹ́yìn bá bẹ́ lọ́n fọmọ alálùbáríkà wọn lọ́n lọ́ máa. irú ọmọ wo lòun ò fún yìí tí ó jọmọ aláìbáríkà déédéé àdúrà yìí pàápàá jùlọ tó bá ṣe pé ńgbà tọrọ ẹ̀yin ò fi iyèméjì sínú àdúrà yìí ẹ̀yin sọ pé ọlọ́run fún wa ní nǹkan báyìí ẹ sì gbà ọlọ́run gbà yóò so ẹ̀yin kọ̀rọ̀ lẹ̀ fọlọ̀ torí pé níta àmọ́ ó kéré lẹ́gbẹ̀ẹ́ níta àmọ́ nítorí níta rò wà á bẹ̀ ó já burú ní ó sì lè jẹ́ pé ní táwọn àwọn wò pé aburú lọ́wọ́ à ń bẹ̀ ó lè jẹ́ pòore lọ́wọ́ à ń bẹ̀ fún wa nígbà yẹn torí pọ́nlọ́ ọba ẹlẹ́dàá wa ó sọ nínú ááyà kẹrìndínní kẹrìndínlógún lẹ́yìn tọgọ́rùn méjì nínú suratul Baqara ọlọ́ni wa 'asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa 'asa an tuhibbu shay'an wa huwa sharrun والله يعلم وأنتم لا تعلمون لاني أما كل كل ران كاو ما كنت كنتم كل ران orí lọ́wọ́ à ń bẹ̀ fún yín ẹ sì lè máa fẹ́ràn kankan kọjá yìí pé aburú lọ́wọ́ à ń bẹ̀ fún yín síbọ̀ làwọn ọba lọ́ mọ̀ ẹ̀yin ọ̀ma wàláhì àmà ìwọ ọlọ́run ẹlẹ́dàá o àmà olóògbé ni wá wàláhì ọlọ́run ọba nìkan lọ́mọ torí délé gbogbo ẹni tí máa ń fẹ́ rere gbogbo ẹni tí máa ń fẹ́ dáadáa wọn náà yọnu kó dunu sí tọ́lọ̀ ń bá ṣe fún ọ bọ́bá jẹ́ pọ́kùnrin náà la kó là ń kó wọn lọ bí bàbá bá kú tí bá kú wọn kú kọ́lọ̀ ń bá láwọn ọmọ òbí kú ṣáájú wọn wọn fọ má lẹ̀ lọ ni tó bá jẹ́ pọ́ ọmọbìnrin náà ni gbọ́dọ̀ ń kó wọn lọ ṣé bó wọ gẹ́gẹ́ bá ti ṣe bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ wa lónìí owó ọ̀sọ́ọ́lé ayé náà ni ọ̀sọ́ọ́lé ayé náà nípa àwọn ọmọ mi àwọn ọmọ mi àwọn ọmọ mi àwọn ọmọ mi tó ṣe kó ń ṣe wàhálà lórí wọn àwọn ọmọ mi tó wù ọ́ kó táwọn ọmọ rẹ kó wọ́n da kó tún da àjọ lọ àwọn ọmọ mi tó ṣe pé nítorí tiwọn ìwọ gbà kíkọ ọmọ jẹun káwọn jẹun àwọn ọmọ mi tó ṣe pé wù ọ káwọn wọṣọ tuntun sọ́rùn nígbà tí wò rówó ra tuntun sọ́rùn àwọn ọmọ mi tó ṣe pé wù ọ kí wọ́n sorí ìbùsùn tó da ní ìgbà tí wọ́n ń sùn lẹ́lẹ̀ àmọ́ òwò pé ọmọ rẹ náà ni orí ọ̀sọ́ ilé ayé ni ó rí i pé inú rẹ ọmọ àjò àmọ́ ìbòlẹ̀ ń kó wọn lọ gan náà gbọ́dọ̀ ń kọ́ ọmọ lọ ní ìsinyìí màmá màmá ńgbà tí a bá sábà ń bẹ́ nìkan wí tí ọmọ sọ pé òun òun tí yàá bí tí wọ́n fọjá àrán pa ọjà àrán sáfi kan títí gbà wò tí wọ́n kó níye ìgbà tó máa lè padà àwọn yòókù bá mo bá ti sunkún lọ́ba ti pọ́n yọ̀dákẹ́ ọba ti kọjá pípọ́n bọ́ba sunkún sunkún fórí ara rẹ̀ nù àbí títí ìgbà wo nìyá yín pọ̀ yìí ìgbà kan bẹ́ẹ̀ bá jẹun látàrí àánú àánú tó tún fẹ́ lọ́wọ́ kànú rírọ làwọn ẹ̀yà máa rọ mà torí pé rírọ ọlọ́wọ́ kànú díẹ̀ ẹ máa pébi tí obìnrin bá ti ń rọ ọmọ ó rọrùn púpọ̀ kí ẹ̀kọ́ tẹ̀ ń rọ ọmọ ọgbà ni ó mú wọlé ṣé imú wa wà fáti máa jẹun bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti bá bẹ̀ kú àmọ́ àánú ló kọ́kọ́ bí fáwọn obìnrin so ẹni ní ìsinyìí ṣe bàbá lọ jẹun lẹ́yìn ìgbà tó ti kú òníkù ẹni tí wọ́n lè rọ ṣé ìyá kan pọ̀ wọn rọ tó ń bo wọn á ń gbé ọ lọ ọwọ́ ọ̀sọ́ ilé ayé náà ni síbí wọn náà mọ̀ pásítọ̀ kan bẹ́ẹ̀ tó ṣe pé tí ìyá rẹ bá fura pé ìkun ó ń yọ ọ lẹ́nu ṣùgbọ́n kò jáde kò sì di orí mú mi ìyá rẹ ti tán láti gbé ẹnu sí ọmú kọfẹnu pákùn kọfà jáde tìdùnnú tìdùnnú bàbá ti kọjá lẹ́gùn tí wọ́n bí ọmọ ọdún mẹ́rin márùn-ún ìyá rẹ wàá gbẹnu sí ọmú pọ́ǹpà kún mú ẹ. náà ní ó ní lọ́nà lókun tó máa mú ẹ ó rí i pé ìwọ yìí kan náà ni hàn wá pé ọlọ́run ọba si àwọn ọmọ lọ́sọ̀ọ́ ọ̀sọ́ ọ̀tẹ̀mí ilé ayé fáwọn òbí kì í ṣe kó bí ń gbé bì kankan kì í ṣe kó bí mú wọn lọ kankan àmọ́ ọmọ ọmọ ọmọ náà àpèmọ́ra ẹni ń ẹni tó lọ wọn bọ̀ bá wá ṣe fún ìbànújẹ́ máa bẹ fún wọn díẹ̀ nínú ìgbésí ayé yìí ẹni ẹni ọmọ sí ló bímọ ẹni tí kò wá bímọ náà ń kọ ìfọwọ́n yẹn náà ni ó ti ókè ń jẹ́ sẹ́yìn bá kú ṣé dandan dandan ọmọ yín náà ni ọlọ́gbẹ́ yín tí kò gbogbo àwọn ẹrú ọlọ́run tẹ́ ẹjọ́ wà. àwọn ẹrú ọlọ́run dáhìn ti gbélé ayé ti láǹfààní àwọn ẹrú ọlọ́run dáhìn gbélé ayé kọ́ lẹ́sìn ọlọ́run àwọn ẹrú ọlọ́run fi màná lọ sí dẹ́sìn ọlọ́run <laughs> tani ń ma yín jọ́nà. tani ń ma yín jọ ẹ̀yìn ni wọ́n tó ọmọ yín táwọn ẹrú ọlọ́run ti síwájú náà máa gbé ọ pé ọlọ́run ẹgbẹ́ náà lọ́mọ bọ́lọ̀ ń bá wa sórí kan fún wa ara ojú tí islam fi wọ ọmọ nù ẹ̀dínmù o islam ní ìdẹ̀ra lọ́mọ gbogbo ọmọ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin gbogbo yìí yòówù tọ́lọ́ ń bá ṣe fún yín ẹ gbà pẹ̀lú ìdùnnú àti ọpẹ́ ẹ wípé orí ọlọ́run tàbí pẹ̀lú ìwà yín nítorí pọ́lọ́mọ ọba kì í ṣoore fún ni káfà ìmoore káfi gbà àfi kó orí ó bí má ni àní rọ́ọ̀tún orí gbà wà á ti àdánà rọ̀bùkù là ń ṣakárùtù là àzìdánnákù wàlẹ̀ ń kẹfọ́rùtù ìnà àdábì làṣẹ̀dí olúwa ẹlẹ́dàá yín ó ti kéde o títí ẹ bá fi lè dúpẹ́ lórí ìdẹ̀ra tí mo ṣe fún yín mo búra pé màá ṣe àlékún fún yín ìmọ̀tẹ́ ẹ bá fi lè sàn ìmórí ìyà tí ń bẹ lọ́dẹ̀ ní ọlọ́run mo búra ipò lè koko ẹ̀yin tí ọlọ́run ọba tó jogún ńlá káyì òye àti ìmọ̀ fún iṣẹ́ ńlá ń bẹ wájú yín o láwọn àwùjọ wa gbogbo kíkẹ́ jẹ́ni tí yọ́n máa bá àwọn èèyàn sọ ní tí ṣe òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì jẹ́ni tí yọ àmọ́ pẹ̀tù sáwọn awọ̀ eléyìí tí máa ń tí máa ń tí máa ń tí máa ń sójú tí ń sẹ́yọ lọ́pọ̀lọpọ̀ àwọn àdílé níbi tí baálé ilé ó ti máa kanra máwọn ìyàwó wípé àwọn ọmọ tí wọ́n ń bí kìí ṣe irú rẹ̀ ló ń fẹ́ irú èwo láàbù kò sí lọ́wọ́ obìnrin ọwọ́ ọlọ́run ló wà kùdìẹ̀kudiẹ̀ wọ ọkọ náà ó kù pípọ̀. nítorí pé ìwọ náà ò bẹ lọ́n tó àbọ̀ ń bẹ lọ́n ọkàn rí òsì bẹ̀ ti jákà téèyàn bá ti rí bí àdúrà rò ní gbà fẹnu tọrọ nǹkan tọkàn rẹ tí ò tọrọ pẹ̀lú ẹnu rẹ rẹ ọkàn rẹ ti sọ pé kò ní bọ́ sí ìdí ọwọ́ afẹ́ sọ ẹ̀bi alábàáhùn ọfẹ́ sọ di tànà rẹ̀ ìwọ́n tó ṣe pé ìbẹ́lọ̀ rẹ kò dúró déédéé ọlọ́run á fún ọ nírun tó wù ọwọ́ á ń bóbìnrin jà látàrí ìkanra wọ́n lè ba tọmọ ọlọ́mọ jẹ́ ọmọ tí wọ́n bí ìkanra ìpérò eléyìí kan ni mò ń fẹ́ bàbá yẹn ò ní sújà kò ní tọ́jú ẹ̀ àti kékeré ní o ti kọ ọmọ ọlọ́mọ jù wọ́n wá fọ ọmọ alẹ̀ fún yàjẹ́ nígbà tó ti kọ́ lọ́n bú ọ láti rí nítorí fi tọ́jú ọmọ ọlọ́mọ tọ́mọ ó fi dàgbà dáadáa tó náà fi tí ó fi kojú ìgbésí ayé tó náà wá sí lọ́nà tó dáa ìwọ́ wa sọ pé nítorí pé kìí sòbìnrin ni wọ́n fẹ́ ìyá rẹ̀ ní kọ́ máa rán sí ìyá rẹ̀ lọ yá tí ó fi rán. tó ẹ̀yin alátúnṣe ẹ máa fi làákàyè báwọn èèyàn sọ̀rọ̀ ẹ sì máa pàkíyèsí wọn kò sí lọ́wọ́ obìnrin kò sì sí lọ́wọ́ ọkùnrin pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá ní ìṣe ńtọ́ba wò nínú ìròyìn rẹ̀ náà ni pé fàáàlú lè má yorí olùṣe gbogbo ńtọ́ba gbà lérò ni gbogbo ńtọ́ba ń bá gbà lérò ṣíṣe ní í ṣe ìṣẹ́ni tó lè yẹ ẹsẹ̀ rẹ̀ wò ẹnìkan ò lè dí lọ́wọ́ ojú kejì eléyìí tí Islam tó fi wú ọmọ náà ni pé ìsìláàmù gẹ́gẹ́ bí alukur'an ti ṣe wí ọgbà ní nǹkan ọ̀sọ́lé ayé ńlọ ọmọ bíbí jẹ́ káti sojú kòkòrò láti bímọ ìsìláàmù ní kò burú ọ torí inú ńtọ́lọ̀ ń dá mọ́mọ ènìyàn ni nítorí pé inú kálákàkàká gbìyànjú níbi àti bímọ ìrànlọ́wọ́ ń bẹ́ńbẹ́ nínú nǹkan tí yóò mú kí èèyàn má tàn ìrànlọ́wọ́ kéèyàn má wà bẹ́ẹ̀ wọn náà dá sí èmi náà dá sí tọ́ náà dá sí ajá kéèyàn máa bẹ lọ́nu títí dìgbà tọ́lọ̀ wọn bá bá wípé tó torí ẹ̀ Islam ti fi hàn wá pé nǹkan sọ lé ayé ni òdodo lé ayé làwọn ọmọ jẹ́ òdòdó ilé ayé làwọn ọmọ jẹ kódà gan islam tó ń pèpè pé kìí ṣe pé kí nǹkan bí kan kí n de ṣòkòtò mi pa àbí kóbìnrin ó bí kan kó ti wá lọ wá ńlá kó gbé mama rárá o islam tó ṣe wá lójú kòkòrò ó pè wá lọ sí ti bímọ nítorí kóńkà àwọn mùsùlùmí kó lè bá a pọ̀ dáadáa ju ti gbogbo èèyàn yòókù lọ tó bá dijọ́ òfin dàlùkìyàm nítorí tí mùsùlùmí bá pọ̀ àǹfààní ń bẹ ipá lè tan ìpèpè ẹ̀sìn Islam ká kẹwàá àfojúsùn ẹ̀sìn Islam kìí ṣe pé ká kàn pọ̀ ká pọ̀ fún pàǹjọ́ fújì kìí ṣe pé ká pọ̀ fún pàǹgbowó èlé kìí pé ká sápọ̀ fúnpa ń ṣèranù à ń ṣèrégbè kẹlà ìsìláàmù àfojúsùn rẹ̀ ní kíká bímọ kọ́mọ ọ̀pọ̀ káwa dá àmà pèpè lọ síbi ẹ̀sìn ọlọ́run ká lè bá a pọ̀ àmọ́ ní ìpèpè gidi kìí ṣe irú àwọn àpèpè rádaràda kàtàkàtà ránran eléyìí tó gba yìí kan lónìí ẹni pé àwọn oríṣiríṣi pèpè ló ti wà lónìí àwọn ẹlòmíì pèpè ká bú ni pèpè ká bani jẹ́ pèpè ká máa sọ̀sọ́kúsọ. So, so, ìpèpè ká máa wúwo kówè ìpèpè ká máa bẹ̀tì islam lójú jẹ́ ká máa lérò fáwọn àǹtẹ̀tì islam ká ìpèpè ká máa polówó tẹ yẹn wò ìpèpè ká máa polówó tẹ tẹyàn ìpèpè ká máa polówó ìràwọ̀ ló ń wò ìpèpè ká máa pèpè lọ síbi pé ah, kí ló burú nu ká máa dá láǹgbá ká ẹ bá ń sànù ara yìí pé ìpèpè ká máa pèpè lọ síbi pé kí ló burú nínú ká sọ olóńgbò sínú agbada kó ti wọn mọ jóná sílẹ̀ ráúráú ká máa fi sí àwọn èèyàn ká máa fi sáwọn gbẹ́rẹ́ lágbárí ká máa fi wá ìlọ́nà ayé òkú àwọn akẹ́pẹ̀pẹ̀ náà lélẹ́yìn àwọn babaláwo special àwọn náà láwọn pèpè lọ sí Islam bí wọn jọ ń bí níta ànábì mú wa nù ànábì èwo ẹ̀dá kọ rẹ ó yẹ ká lè rí orí alábàáhùn tànábì jókòó nínú tànábì sẹkù sá ó yẹ ká sì lè rí abẹfẹlẹ tànábì fi ń sáwọn èèyàn gbẹrẹ. ẹyẹ ká lè rí àwọn kan náà wà tó ń pè pèpè náà làwọn náà ń pè lẹ́yìn pé pèpè náà ń gbogbo eléyìí أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين eléyìí ni ojú ọ̀nà mi ọlọ́run ní ká nàbì àti alaihi wasallam kó sọ̀rọ̀ àìkú gbogbo àgbáńlá yìí eléyìí lójú ọ̀nà tèmi ad'u ila Allah ní pèpè lọ́sọ́dọ̀ Allah ní pèpè lọ́sọ́dọ̀ ara mi o ní pèpè lọ́sọ́dọ̀ ara mi rárá rárá mọ̀ ń pèpè lọ́sọ́dọ̀ Allah ìwà ńkọ́ ìwà ńkọ́ bàbá ń wáàzí ló là ń pèpè lọ tẹ́ǹfì ń fẹnu fọ́ńbù tẹ́ǹfì ń jágé tẹ́ǹfì sọ̀tọ̀kúsọ tẹ́ǹfì wíwíkúwì la fil kitabi yujadu ma taqul wala fis sunnati yujadu ma taqul. nítorí nǹkan òsì nínú alukur'ani kò sí nínú sunna nítorí tẹ̀ an ahad salaf ọ̀rọ̀ tó ń sọ gan àgbọ́rú ẹ̀rí lọ́dọ̀ àwọn aṣíwájú rere ìsọkúsọ lásán fumbolization ìwíkù ìbẹ̀tìjẹ́ tẹ́lẹ̀ ní adùrú ilallah ọ̀n sọ kó lè bá gbójú bàbá kó ìmà wọn náà pé wọn náà ṣe dáwà ṣe dáwà náà nù kúkú fẹ kúkú fẹ kan pé jẹ ń dérò dérò ń jẹ kì í ṣe dáwà. mo ń pèpè lọ sọ́dọ̀ èsì pé ń jama o gba àwọn jama lóríṣiríṣi wọn dá wọn lẹ ẹrẹ lómi tí ó tí ó sàpamọ́ sínú wọn lọ́mọ ìṣẹ̀ṣẹ̀ kó náà ń kò lè jáde tó jáde sí gbangba wá ní àfihàn yìí àwọn ń pe members mi fún ẹgbẹ́ àwọn because tó bá sọ pé àwọn ń tó members làwọn wá fẹ́gbẹ́ àwọn ẹni tó tètè tají pọ̀ tẹ̀ mẹ́mbà ẹgbẹ́ yìí ṣé ẹgbẹ́ òfin wa lè yan awa yìí wá sí bóòlù ẹgbẹ́ yìí jẹ́ nínú ẹ̀sìn tọ́nà tó rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn bàbá àgbẹ̀ wọn ò béèrè bàbá tẹ́lọ̀ bó lẹ́gbẹ́ yín jẹ́ ẹ̀sìn anábì lèmi tẹ́sí ẹ̀sìn tọ́lọ̀ fi hàn ánábì àwa ni kí wọ́n á wẹgbẹ́ yín tó wọ́n ní jáde wá sọ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n àbálọ àbábọ̀ rẹ̀ ẹ̀ rí i pé wá wa náà ni ọ̀pọ̀lọpọ̀ ìpèpè tó wà láyé lónìí wọ́n fẹ́ kó yín lọ báwọn kan láti sọ pé ìyá àwọn mẹ́mbà ta tún ti rí ni o ìyá àwọn ọmọlẹ́yìn ta tún ti rí ni o kẹ́lẹ́ mọ̀ pàǹtí tẹ́ àdákẹ́ o. A'udhu billahi minash shaitanir rajim àwọn ideology tẹ́kọ̀ takùtà lọ́wọ́ takùtà nàbì sallallahu alayhi wa sallam ad'u ila Allah mọ̀ ń pèpè lọ́sọ́dọ̀ Allah ala basira lórí àmàdájú àmàdájú ó ní í ṣe pẹ̀lú pé ẹ̀ ń pèpè lọ sí qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ kí la fẹ́ fi dà tọba pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ kí la fẹ́ fi jẹ́ jàmọ́ àyẹ̀yẹ́ kan kí la fẹ́ fi dà alẹ́ pèpè lọ́sọ́dọ̀ Allah káwọn èèyàn máa sin náà

ìgbà tí wọ́n ń pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ tani ọ̀sán lẹ́sàn àwọn èèyàn mi bó wọn ti sàn lẹ́sàn bó lọ́lọ́run ti sàn wọ́n lẹ́sàn àkọ́kọ́ nù wọ́n tó ń pèpè lọ sọ́dọ̀ Allah bó ni Allah ó ti sàn lẹ́sàn ìgbà tí wọ́n ń pèpè lọ sọ́dọ̀ Allah wọ́n gbọ́ wọ́n gbà alhamdulilah wàá gbẹ̀ wọ́n gbọ́ wọn ò gbà alhamdulilah wàá tún gbẹ̀ nítorí pé ntọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa nílò ní gbẹ́ngàn afẹ́kẹ́nìkan ó ti fẹ́ wa kọ́ sọ̀rọ̀ wa fáwọn èèyàn kọ́ sọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alaihi fáwọn èèyàn kí wọ́n òdodo lódodo ẹni tọ́lọ̀ wọn bá fẹ́ náà ni ó tẹ̀lé tó ẹni tó tẹ̀lé o minnatun wa fadlun min Allah ọlọ́run ló máa ló sì kẹfùn ọlọ́run sàn wọlé sàn lórí pípẹ́tọ́pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà yọ fi wọ́n ti sábà tí ọ̀gbọ́ ámọ̀sùgbọ́ ti pé yọ ọgbà àbí tọ́gbọ́ tí ọgbà àwọn eléyìí wọn ti fẹ̀sán lọ́dọ̀ Allah nítorí pé kí ni ọlọ́ni wa ma kunna mu'addibina hatta nab'atha rasula àwọn ibi àjẹni kankan o lórí ikọ̀ mà àyìnbàkan ló fi ṣe olódò ni kò yé ó dìgbà tá a bá tó fi ìránṣẹ́ wa ránṣẹ́ ìránṣẹ́ ó ṣàlàyé fún ọ ọlọ́run á sọ pé sọ ọgbọ́ àbá ọ̀gbọ́njọ́ náà kí ló mú ọmọ tẹ̀lé ọlọ́run bò kú sábòsí ìwọ náà lọ gbọ́ lọ gbà tọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn èyí sàmẹ́bì láyé sì ránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ tí ránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ti ránṣẹ́ àwọn ará yìí àlàyé rẹ̀ láǹṣẹ́ fáwọn yìí so ọba àmọ́ gbọ́ lẹ́nu ànábì tààrà àmọ́ ti gbọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run wọn náà ti gbọ́ ó lẹ́sìn kankan ó lè sọ fọlọ́ pé tó bá gbá nàbì mú kẹrì láyé ní ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ̀ bá sàn àmọ́ àwọn ọmọ èyí ti ń sàlàyé òun èmi pẹ̀lú wọn ò gírì ẹgbọ́rọ̀ kò pé wà tí wọn ò gírì lọ́pàá lò fi gírì láti gba tí wọ́n sọ ó sì gírì láti wọ jahannam so wọ́n gbẹ̀ tán náà lọ́wọ́ sọ pé rusulan mubashirina wa mundhirina li'alla yakuna lin-nasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima ọlọ́ni àwọn aránṣẹ́ wa olùfúnni ròdùnú ni pẹ́ni bá ṣe ti wa olùkìlọ̀ fúnni ni wọ́n jẹ́ wípé iná ń bẹ fáwọn ẹni tó bá kọ̀ tiwa ọlọ́run la rán wọn kí wọ́n máa ṣiṣẹ́ yìí ìfúnni ròdùn ìkìlọ̀ fúnni táwọn èèyàn ọmọ bá lẹ́nu ọ̀rọ̀ àwíjàre àròyé àlàyé kankan ò sí tẹ́ ẹ lè ṣe fọ́lọ́ má níjọ́ gbẹ̀ǹdà òkèèyàmà lẹ́yìn ìgbà tó ti rán àwọn àránṣẹ́ fi hàn. torí ẹ̀ wọ́n bẹ̀ tán wọ́n sàtì máa tètè lọ sọ́dọ̀ àlọ́ ó ó tòkò kankan torí kí lọ wá fẹ́ máa wá wálé ayé lọ fẹ́ pé òun pèpè lọ ara tani ìwọ àníkò pèpè lọ ìgbà tó pé ìtọ́lọ̀ ní kànáàbì ọmọ àti àwa ti wá ó lè pé tí gbóná ebi wọn sọ orí orí orí orí ìpìlẹ̀ sànàbì ti lélẹ̀ orí pa ànábì lọ ń tọ̀ yẹ ti gbọ́dọ̀ wá jẹ́ pé yẹ ọ wà á yọ yẹ máa pèpè lọ́sọ́dọ̀ lọ yẹ bá nàbì sẹ́ pèpè lọ́sọ́dọ̀ lọ ọ̀rẹ́ sàn lẹ̀ ẹni tí ń pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ òun náà rẹ̀ sàn àmẹ́sàn-án tiẹ̀ ọ̀dọ̀ àwọn èèyàn ti ń pè náà ní okùn máa rè tiẹ̀ ó ṣeéṣe kọjá pé òun pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ lójúpànà pọ̀ fẹ́ fi gbòsù barabandu lójúpànà pọ̀ fẹ́ fi gbòsù barabandu lọ́dọ̀ àwọn èèyàn ọ̀fẹ́ káwọn èèyàn máa jọ ńláńkẹ̀ ọ̀fẹ́ káwọn èèyàn wọ́n máa kan sára ọ pé ọ́ wọ́n ti ní màláyé ti bàbá pọ̀ bàbá ní màtí gbogbo èèyàn lọ tó bá tẹ̀ tó fojú sùn nù ẹni tó máa pe alàálẹ̀ alàdáàmà báwo ọmọ alfahàmà alùmùtàǹtàm. inú rẹ̀ ọmọ wa dùn ọmọ gbé láǹkẹ̀ olóòn ní fura tó sẹ́mi kó náà rẹ̀ tàbí ọ̀rẹ́ tà ọ̀rẹ́ tà ẹ̀ rí i pé nítorí tiẹ̀ òun máa fẹ́ ká ìgbà tó yẹ kọ́dọ̀ ara rẹ̀ ní pépè lọ kó ń kálukọ́ máa yọ tiẹ̀ tó bá kọ́dọ̀ ara rẹ̀ ló ń pépè lọ ìwọ náà máa wò ó pé nígbà tí gbogbo èèyàn bíi mẹ́ta mẹ́rin wá jókòó ń wọn wá rẹ́nì kankan ju bàbá yìí lọ àwa tá a jókòó ńkọ tí wọn mọ̀ pàwọn náà ní mà ní kí ni tó fẹ́ kó mú mà táwa náà mà ẹ̀yin èèyàn yọ ẹ ẹ mọ yìí bá ẹ mọ yìí nígbà tí wàá kó gbogbo ọlá tẹ kó fóònù kan àbí òye wa ẹni tí ń pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ ló máa ń nírú nǹkan nínú ọkàn rẹ̀ tọ́ba pé a ah, bá a ṣe jókòó yà mara wa o wa kìnìún bẹ nù wa ìkókó bẹ nù wa àmọ̀tẹ́kùn gan bẹ nù wa ehoro ti wa ẹ̀ma ń bẹ nù wa kama wa pẹ́ ìnákójò kama fọlá sẹ́ni tí ọlá tọ́ mọ̀tò kọ̀rọ̀ kó yẹ yín ẹ̀ pé eléyìí ń kọ́ ìbò ọ̀rọ̀ ní ti tọrọ tó bá gbọ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ wọn ẹnìkan kú ẹnìkan ló ti yarí pé ọ́ ah, àwọn eléyìí ọmọ yìí èmi tí mo ní màdé èmi tó ṣe pé èmi tó ṣe pé. gbóni pépè lọ yẹ dùrú ìlànà fẹ ọ̀dọ̀ ara rẹ̀ ní pépè lọ. ẹ rí i pé yóò máa dùn wípé wọ́n fà kíta ìyè òun ju bí yóò ti ṣe dùn lọ tó bá jẹ́ pé wọ́n bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Ọlọ́run sallallahu alaihi wa sallam tó bá sì jẹ́ pé ẹni títún pépè lọ sọ́dọ̀ ara rẹ̀ ni láti géènì àǹfààní ilé ayé bíi owó bí nǹkan tí wọ́n máa fowó rà ẹnì pé àwọn ẹni tó ń pe nígbà tó pé tó fojú sùn náà nìyẹn wọ́n á fún ẹ lówó náà tó bá ti pèpè tán ẹnì pé lómi náà ò ní tí a ń bójúbójú tó ti pèpè tán sọ pé tọ ẹ ẹ ṣèrànlọ́wọ́ fáfá o ọkọ̀ tó gbé wa wá bì àbí òye wa epo náà la rọ sí àti dé filling station ká pé bàbá lọ́wọ́ àná gbowó so ara àǹfààní tí ó rí náà nù ẹlòmíì lára pé ń ara rẹ̀ ẹ́ àwọn adájọ́ bá ń kọ́ yẹn lẹ́sìn ọlọ́ à ń ṣe wàhálà ẹ̀ àwọn àwọn tó lówó kàn ní gúnrú wá àbí òye wa àwọn tá mọ̀rọ̀ pé yé wa ń pèpè lọ sí ọ̀dọ̀ ara rẹ̀ ń fi wá fọwọ́ ìdodo níyàwó yíyá àwọn àǹfààní ilé ayé òun náà rẹ̀ sàn rẹ̀ àbí òrì nínú kó rí nínú kó rówó kọ́pọ̀ tó bó ṣe fẹ́ àbí kọ́ mọ́pọ̀ tó bó ṣe fẹ́ nínú kó ẹgbẹ́ wọn gun mọ́tò sọ̀kínsọ̀ àbí kó wọ́n ti gun olónílẹ̀kùn mẹ́ta tó yọ́ta rí kànáà àbí kó sì jẹ́ pé òrẹ́ni gun mọ́tò òsìlẹ́ni gun ní ẹ̀rọ alùpùpù ọ̀rẹ́ni gun kẹ̀kẹ́ afẹ̀jẹ̀wà òun náà sáré kan tó ẹni tí wọ́n á kópe lọ sí ìdìjàmá òun náà máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn tó dájà máa lẹ́yìn gbogbo ẹni tí bá ti ń pè yín lọ sí ìdìyẹ wá jọ̀ìn wá jọ̀ìn wá jọ̀ìn tó ẹ pé dáwà tí ń ṣe ló fi bójú ṣùgbọ́n yóò kodoro gangangangan ń pè yín lọ sí ìdìyẹ wá jọ̀ kan náà àwọn jàmáà wọn òun náà gbẹ̀ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn kọ́ńdà àwọn ẹni tí wọ́n tì wọ́n síta tọ́jú pé àwọn lọ́sẹ̀ gbẹ́lẹ̀ àbáwọn tí ń sojú ẹgbẹ́ tí wọ́n tì wọ́n síta pé ẹlọ́mọ wa mẹ́mbà tó a yọ gbẹ̀sán lọ́dọ̀ wọn torí pé ní ìsìn àsìkò tí wọ́n bá jẹ́ pé wọ́n sọ fún wa kó ń pè wá lọ síde qala Allahu qala rasuluhu àfojúsùn rẹ̀ sì ní ká darapọ̀ mọ́ yín jàmáà yín so ìwọ náà máa wò pé tá à ń pọ̀ sí ni àbá ń dínkù gbogbo ìgbà tí ojú tuntun tó bá tún ti darapọ̀ mọ́ wa wọ́n á darí rẹ̀ lọ sọ́dọ̀ sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì ó ṣe kí ni yọ kó orúkọ rẹ̀ lẹ̀ ó kọ́ rẹ ti wọnú ìwé sẹ́kẹ́tìrì yàtọ̀ wọ́n máa pe sẹ́kẹ́tìrì from time to time mélòó ni mẹ́mbà tà ní ìsìn pé a ti pọ̀ tó báyìí torí pé a gbé lọ sí ẹ̀kọ́tà eh, ẹ̀kọ́tà gbọ́dọ̀ mọ iye èèyàn bí wọ́n máa lérò pa àtún bíi àbí òye wa ó ké ní ìsìn <laughs> nígbà táwọn àti dá wa ní ìsìn sáà sọ pé kọ́lọ́ wọn máa lérò pa àtún ẹgbọ́rọ̀ pípé <laughs> wọ́n lọ ìyàwó àwọn èèyàn kọ́ mọ́sálásí lónìí wọ́n lọ àtún sọ̀tàn lọ́wọ́. subhanallah so ẹnikẹ́ni tí máa ń pèsè lọ́sọ̀dọ̀ ọlọ́kọ̀ọ́kọ́ ìrẹ́ ní alòfin náà wọ̀lẹ̀ máa sọ pé àìrí èèyàn tó kéré sá èèyàn púpọ̀ yìí sì tàn wá jẹ nínú ìpele àwọn náà náà bí ọjà kalẹ̀ pé ẹ wọ́n ti pè kúkúrú àtẹ̀pà ẹ ti ẹni tó pa man sha'a falyu'min wa man sha'a falyakfur bẹ́ẹ̀ lọ́lọ́run bá wa sọ ọlọ́run ti sàlàyé ẹ̀sìn ọlọ́run ti yé ẹni tó bá wù kọ́ gbàgbọ́ ẹni tó bá wù kọ́ sáì gbàgbọ́. akramakumullah ẹni tó dájú jẹ̀mọ́ ẹ̀ ní kú ó ń wá mẹ́mbà fún jẹ̀mọ́ rẹ̀ olóòfin kojú pé kìtàbọ̀ sùn àbẹ́yìn náà mà bẹ́ẹ̀ gbogbo ní kálukú ṣe ní ìsìnkú náà láwọn tá ló sọ pé kófùrù wọ̀lùbẹ́dà ta ló sọ yìí pé al-khurafat wa shirk kò sí òsèǹtì ọ̀sọ̀ tó kú fúru àtàdáda alẹ́ làwọn tó ti lọ sí jẹ òsèǹtì ọ̀sọ̀ pé kẹtẹkẹtẹ rádaràdà àti ìfẹ́bọsọ́lọ̀ làwọn tó ti lọ sí jẹ kálukú náà wọn sọ pé kìtàbù wa sunna bẹ́ẹ̀ ni gbogbo onítọ̀rí kọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn jàmáàdì ẹ̀rí kò ní وصالا بليلى وليلى لا تقر لهم بذاك oníkàlùkù sọ pé àti wà ní Leila ọmọbìnrin tèmi lọgbà àmọ́ Leila ńgbà wọn ti léèrè lágbádá ní tiẹ̀ tòun lọgbà tàmẹdùn náà ní tòun lọgbà ẹẹdọọlà náà ní tòun lọgbà èmi ò tẹ mẹni kankan nù. tó bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni kìtàbọ̀ fún náà sọ fún pọ̀lọpọ̀ wọn ipe èmi ò mọ̀ wọn o. àwọn tó jẹ́ pé bóyá ní sin ibà tọ̀ríkọ̀ iná tọ̀ríkọ̀ nàìjíríà بريلوية شاذلية الرفاعية gbogbo ẹ ń bọ gbogbo gbogbo yàyàyà ẹ ń bọ ló ti kìtàbọ súnà kí ni kìtàbọ súnà jẹ so wọn mọ wá mẹmbà fáwọn èèyàn rẹ so at the end of the day ó fi kìtàbọ súnà bójú wọn wá mẹmbà so yóò lè máa mú rìpọ́tù lọ fún olú ilé ẹgbẹ́ ìpẹ́tọ̀ alhamdulilayi èèyàn tó ti fi dára pọ̀ tó tó báyìí ah kódà gan àti àti àti àti lẹ́ka púpọ̀ ń lu yẹn o kódà àwọn èèyàn gba tiwa o wọn á fẹ́ ẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ọ mẹ́tẹ̀kọ́ hàn sí wọn o mẹ́tẹ̀kọ́ hàn sí wọn nígbà táwọn yẹn tó ń bá ti di kọ́ pẹ̀lẹ́tírèkì dáadáa ẹ̀ máa mú àwọn náà wá sí ìpàdé general táwọn olóògùn wa ṣe kí ni mùbáyà amir amir wo amir wo tá ń là amir ọ̀ràn àwọn kan gbẹ́jọ́ wá bìkan wọn á ní wàhálà kan ṣẹlẹ̀ kí wọ́n bá wọn dájú àwọn yàtọ àjòkò àjọpọrọ islam kálukú rin àti wọ́n fẹ́ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ sódà kálukú fi máa fi tí wọ́n fi contribute so eh, kíní kan tó wá bẹ yín ajá jẹ láti bàbá kan sọ̀rọ̀ lọ wá ní ẹ eh, àwọn káwọn wá wọn wá gbà màrà lọ́dọ̀ yín torí káwọn lè máa dáwọ fún ẹkọta káwọn <laughs> fún ẹkọta lábọ ẹ ẹ pípé ẹgbẹ́ ni kí ní ìtànṣe tẹ̀lé mọ̀ntẹ́ fi fún ẹ̀kọ́tà lábọ̀ hmm. ọ̀rọ̀ tí wàá yí ẹni tó lóye ibi tọrọ ń lọ pé ẹgbẹ́ náà lẹ́ ń sè kì í sí pẹ̀m propagate Islam ẹ̀yin ẹ máa wò wò ẹni tó bá ń propagate Islam nítọ́jà lọ́dọ̀ tiẹ̀ ní káwọn èèyàn máa sin lọ ẹni tó ń propagate ara rẹ̀ nítọ́jà lọ́dọ̀ rẹ̀ láti sọ̀rọ̀ return ẹni tó ń propagate ẹgbẹ́ nítọ́jà lọ́dọ̀ rẹ̀ ni member so result kálukú ni so anabi wa sallallahu alayhi wa sallam tóní ballighu anni walau aya ẹ jẹ́ iṣẹ́ mi wọ́n dà kó ṣe pọ̀ wá aya kan lè rí jẹ́ ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ ńlá ni tí wọ́n bá jẹ́ nítorí ọlọ́run kọ́ lọ́run kì í ṣe nítorí nítorí ọ̀fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn kìí ṣe nítorí lè rí láyé bí àwọn ní oṣù oríire tó bá di lọ́la gbẹ̀ndà kìyà. al-ikhlas ti da'wa kájọ ni tó ní àkọ́mọ́ nu dáwà wà tán. wọ́n bu ọ wọ́n yàn gbogbo ẹ̀dọ́gba wọ́n kó túbà fún wọ́n kó túbà fún gbogbo ẹ̀dọ́gba wọ́n kú sẹ́ńtúrì ilé ìtẹ́lẹ̀ náà kí lọ́ọ́ fẹ́ẹ́ ṣe. bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ wa ọ̀kan nu wọn wọ́n fẹ́ bá àwọn sọ̀rọ̀ lọ ẹni tí wọ́n ń sọ ọ̀rọ̀ tẹ̀síwájú wọ́n ní àwọn olùmọ̀wá tí ọlọ́run fi wá sí kóńgẹ́ pé wọ́n bá wa sọ̀rọ̀ lónìí ah! tá a bá fẹ́ sọ pé náà fẹ́ ní mọ̀jùlá yìí lónìí ó jẹ́ pé àbí òye wa nọ́mbà àwọn iwájúwájú náà lọ́sà wà wọ́n bá gba kínní sọ̀rọ̀ wọ́n máa ní afọ́jú sì ni ẹni tí ọ̀fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ní à ah, báwọn èèyàn wá ń jókòó àbí ọ̀lọ́ ń dá sọ̀rọ̀ <laughs> nígbà àwọn èèyàn ti jókòó gá gbogbo wọn fẹ́ gbọ́rọ̀ yín pẹ̀tọ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn o أنت المسؤول عنه أمام الله يوم القيامة ولا lọ́wọ́ bi léèrè ń parẹ́ ń jọ́gbìn ní al-qiyamah wa ana minhu bari kò sí ń tọ́ka à ń bọ̀ tí gbogbo èèyàn lọ lẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀ bíra yín léèrè ẹ̀yin du'aati ila náà lè sọ bẹ́ẹ̀ ǹjẹ́ pé wọn ò tiẹ̀ ẹ̀yẹ méjì mẹ́ta lọ́wọ́ àti kò tẹ̀ wọ́n wá ẹ̀yẹ mẹ́ta yóò bá fẹ́ràn kábàtì kò jẹ́ ẹ̀jẹ̀ àgbàfihàn tó wà lórí àga abẹ́ àwọn olùkọ́ wa ni a àwọn àwọn àwọn àwọn tó ń ti ń wo àsìkò fún ń ti ń wòye àwọn karatarétìkì ìròyìn tí wọ́n mú wa fún gbàtọ́ kan eléyìí wọ́n tún wí tẹnu gbàtọ́ wa kàn wọ́n fẹ́ pé ọ̀kan náà ọ̀sáàdù wa náà làwọn náà ọlọ́run sáàjà á rí gbogbo wa pẹ́ <laughs> ẹ ẹ gbọ́rọ̀ yọkọ̀kọ́ dìde lọ bá mẹ́fù what do you mean? yóò tún máa fẹjọ́ rẹ̀ sùn alágbádá ah, ṣe tó dùn mí lójú gbogbo èèyàn ló ti ṣe abánà mi wá lágbóolé ayé <laughs> lẹ́wà ètò àlọ́lọ́ tó wọ́n sì máa ròyìn rẹ pẹ̀lú tí ò sí lára rẹ inú yóò tún máa dùn wípé àbábá nínú àwọn olùkọ́ tí wọ́n tẹ́ kíra sí iwájú tí mo ti ké omi ìwọ́n sì lu ọpọlọ rẹ láti ìjọ tọ́lọ̀ ti gbà ọ tí ìyá rẹ ti bí ọ tó ń ti ń kọ́yàn kí ó níwọ̀nba tó ọmọ eléyìí ọ̀wá tẹ́tí ọ̀ tẹ́tíra síwájú rẹ̀ rí ó nílò àwọn ẹni tó lọ sáànù tí wọ́n tẹ́tíra mọ tẹ́tíra síwájú bàbá tó ní wọ́n sì mọ̀ kókò sínú ọmọ tó rẹ̀ tó tẹ́tíra síwájú rẹ̀ ó ẹmú kí sọ̀rọ̀ wá ní ọ kọ tẹ́tíra síwájú mi rí o má bá mi o. ọlọ́ni فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم oyin tí máa fẹ́ kó ń yin àwọn lórí tí wọn ò ṣe tí máa yọ ayọ̀pọ̀rọ̀ lórí ètò àrí ṣe ọlọ́run ò lè bọ́ lọ́wọ́ ìyá o ìyá tí tani tí ronú ọ̀dẹ̀ wọn. ọ máa fẹ́ kó ń yin ọ lórí tó ṣe ètò ṣe gan-an tó ọmọ bọ́lá ń gbàdí ọgbà àmọ́ apẹ̀rẹ̀ wa ní dájẹ́ àwọn òní pé à nígbà tá a pé olùmọ̀ọ́ni ọ́ òní pé rò sí mi nu nítorí rò sí mi nu wọ́n lọ́ọ́ mọ́ fìyà jẹ mí lórí ntẹ́mi ń ṣe tí wọ́n mà tó ṣe pé wọ́n mà jù wọn lọ wọn náà mà jù mí lọ orí eléyìí ẹja kíyè sára o kí ló gbé wa lọ sí di gbogbo eléyìí náà ní pé Islam fẹ́ ká pọ̀ o. àmọ́ ká máa pèpè lọ́sọ́dọ̀ Allah ẹlẹ́kùn ẹja sàmì sílẹ̀ ìpèpè lọ́sọ́dọ̀ Allah ní tòótòótó tí ò lábòsí ni nítorí pé tá máa ń pèpè lọ́sọ́dọ̀ ara wa ní pẹ́pù ní tìǹà òkùtọ́ padà bá wa tó bá ń pèpè lọ́sọ́dọ̀ kò ní pẹ́pù ní wọ́n jèrè rẹ̀ láyé wọ́n jèrè rẹ̀ lọ́la gbẹ̀ndàlùkìyàm wọ́n jèrè rẹ̀ láyé wọ́n jèrè rẹ̀ lọ́la gbẹ̀ndàlùkìyàm torí di eléyìí ẹjẹ́ ajẹ́ni tó ṣe pé yóò bá ìfẹ́kùfẹ́ ọkàn wa jà kájẹ́ni tí yóò fira wa sílẹ̀ fún tọ́lọ́n á sì máa fojú bàbàrà ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́n yàtọ̀ sí ti ń bẹ nínú ilé ayé wa yìí kọ́nà ẹlẹ́dàá wa kó fi wá sí kòńgẹ́ tó Islam sẹ́nìkà bímọ láti bímọ kọ́ pọ̀ nítorí kálíbà pọ̀ ní ìtẹ̀lẹ́tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam nfààní lásán bẹ́ẹ̀ gbẹ̀fọ́ gà wa anabi wa sallallahu alayhi wa sallam lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà ìpànàbí orí wa fi ṣe ìyára fáàrí níwájú gbogbo àlùmọ̀ yòókù tó bá di dọ́gbé ń dálókè yá mi. Ìrẹ́ nànábi ni ẹ fẹ́yàwó ẹbí ma ọ̀. Fẹ́ ìní mo kẹ́ fìrùn bí kò mo ó máa ma yọ ọmọ òkè yá mi. Màá fi kúkọ̀ yín fi fáàrí níwájú gbogbo àlùmọ̀ yòókù tó bá di dọ́gbé ń dálókè yá mi. Ẹ rí Mùsùlùmí lẹ́yìn ìjẹ́ mùsùlùmí yín pàtàkì ju jíjẹ́ yorùbá lọ ìtẹ̀lófin àti ìlànà tẹ̀sìn islam ó ṣe kókó nínú ìgbésí ayé yín jọ àṣà àti ṣe yorùbá lọ yorùbá yìí fẹ́ bímà àmọ́ yorùbá mùsùlùmí yẹ kó bímà yorùbá máa dá ni nítorí kí wọ́n má bàa bímà wọ́n ní wọ́n má bẹ́ẹ̀rẹ́ kò sì bẹ́ẹ̀rẹ́ nítorí kán lè bá kó rẹ̀wẹ̀sì ọkàn kán lè bá kó bẹ́ẹ̀ ni tó bá bímọ ìwọ tó ń bímọ náà jáníyàn rẹ̀ da lórí ọmọ tó ń bí ń bímọ kọ́ máa mi ọ̀pọ̀ nítorí kí àfojúsùn anábìwọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó lè bá wá sí ìmúṣẹ ńjọ gbẹndàlùkẹyà eléyìí náà yóò tún bọ̀ yóò lé ọ lárí yóò tọ́ ń di ká láti máa mójútó àwọn ọmọ rẹ̀ yẹn kì í kàn sí pọ́ mọ́ pọ̀ ló kọ́ pọ́ mọ́ pọ̀ so al-ibratu bil-kayf la bil-kam irú ọmọ wo ló ń bí kì í kàn sí pé kọ́ kọ́ pọ̀ torí kó lè bí mọ́ kọ́ pọ̀ kọ́ ya kẹfẹ́ rí irú eléyìí kọ́ làwọn àlọ́ ọmọ tí ó jẹ́ mùsùlùmí tó mójútó dáadáa ajẹ́pẹ́tọ̀ ń bá mójútó ọmọ rẹ dáadáa ń tiẹ̀ tí wọ́n ti jẹ́ mùsùlùmí gidi tó ń tọ́jú wọn dáadáa ajẹ́pẹ́ al-ibratu bilkaiti wọlkam ohun àfojúsùn lọ́dọ̀ orí ìtẹ́ oní ẹni irú àwọn ọmọ tó ń bí àti púpọ̀ wọn wọ́n pọ̀ torí ẹ̀rọ anábì sallallahu alaihi wa sallam sọ pé al-mu'minu al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'mini ad-da'if wa fi kulli khayr mọ́mìnì tó ní agbára olóore ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì tó lẹ lọ ṣùgbọ́n náà fẹ́ràn mọ́mìnì tó lẹ náà bó tilẹ̀ jẹ́ pé ìfẹ́ tó ní ti kò tó ti mọ́mìnì tó lágbára ṣùgbọ́n ànábì ní oore ń bẹ lára méjèèjì ìyẹn ní sẹ́yìn náà bí ma àmọ́ àfojúsùn ní kúkà ọmọ yẹn ọmọ ìyá kẹfẹ́rì o kọfí kólé ń xẹ́yì orí wà lára gbogbo wọn àtẹnitó rówó tọ́ ma dáadáa àtẹnitó rówó tọ́ dáadáa àtẹni tí ó ṣe ikú rówó gbé lọ síwájú ẹni tí ò rówó gbé lọ síwájú kókó ọmọ yẹn ọ̀gbọ́dọ̀ kó ní ìfà tí wọn bá ti kúrò ní islam ẹ máa bí wọn. akramakumullah táǹbà wa ń bí ma àyà pàṣẹ àṣà yorùbá torí pé yorùbá ìfẹ́ kọmọ pọ̀ nínú àṣà tiwọn nù àmọ́ wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ bí ma nínú àṣà yorùbá òun náà ní pé àjọyọ̀ tí wọ́n máa ń sìn yẹn tá a bá ti bí ma wọ́n máa fi kọ́ ọmọ sọ́lọ́ ma lọ́rùn. tó ọlọ́run kọ́ lọ bẹ̀ wá à ń bọ̀ kọ́ wàá ti kórè eléyìn dé ṣòkòtò rẹ dípò òbí màmá torí yorùbá máa kọ́ ọmọ sí ọlọ́run ní pé ó ti kàn dé òní o àwa bá a kó ma gbogbo wọn ti gbé kulikuli àti gbogbo ẹ̀bùn dáàbò kó bí ma kò sí ẹ̀sìn kó pamọ́ sí báńkì kò sí ó tó ìyàwó rẹ̀ bá tún ti yọ ọlọ́ọ̀kan tó tún lóyún mi wọ́n ní ìyá bí ti ń sín ìyá bí ti ń sín ní ń bọ́ obìnrin ọba gbójú ti òun ọ̀fẹ́ lóyún má <laughs> subhanallah tó gbogbo àwọn àsòfò yẹn wò ní ìrètí ẹ̀ ẹbí máa tọ́jú ọmọ yín nínú pẹ́ǹsì ń tọ́jú ọmọ kọ́ mo lè jẹ́ mùsùlùmí òun náà ní kí ẹ̀yin gángan lára bàbá màmá ti ń bí ma ẹ̀ gbọ́dọ̀ fẹ̀sìn islam ṣeré o bàbá èsì islam. ìyá ń fi fúlàmù ráre irú ọmọ lẹ́ńbìn kó lẹ́yìn fẹ́ káwọn ọmọ rí nínú pé ẹ̀sìn bímọ ẹ̀fẹ́ kọ́ ọmọ tí ó lórí Islam ẹ̀kọ́ ẹ̀sìn ẹ fi ṣeré o ẹ̀kọ́ ẹ̀sìn ẹ fi ṣeré ẹ̀yin lára bàbá màmá níbo lẹ kọ́ tó dé níbo lẹ gbọ́rọ̀ ọlọ́run ọba dé lẹ́tọ̀ fi kọ́ àwọn ọmọ yín nọ́mbà kíláàsì làwọn ọmọ sílẹ̀ kékeré sí nọ́mbà fẹ́ ìwé ni nọ́mbà fẹ́ nítorí pé ìwé ó ní í ṣe pẹ̀lú oúnjẹ ilé ayé yìí a jẹun nù sàárì èyí tó bá ti jẹ́ tó bá fi kú náà ni ẹ̀sìn tó gbélé ayé ṣe lókù tí ó kù pọ̀ títí di ọ̀gbìn ìdàgbéyà torí ẹ̀ agbọ́dọ̀ fẹ̀sìn kọ́ àwọn ọmọ wa ní kíláàsì kíláàsì àyè lè kí ó jìnnà sí wa nì ẹ̀yà kó lọ sí tòsí lè kí ó kẹ má wulẹ̀ máa náwó mọ́tò ẹ má máa náwó ọ̀kadà ẹ̀dọ́ ṣẹlẹ̀ nígbà àwọn bídà ló kún àdúgbò wa àti fẹ́ fọ ọmọ sílẹ̀ kí o bídà ẹ kó lọ sádùúgbò táwọn súnà wà níbi sílẹ̀ kí o súnà wà alhamdulilayi orí yìí kárí gbogbo fíkìdí lẹ́sìn láwọn ẹni tí tẹ̀lé súnà. lágbàá bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mú títú pé àwọn ọmọ yín ó kọ islam ó kọ islam lẹ́ẹ̀ma pè wọ́n o. gẹ́gẹ́ bí àwọn kan níbi kan wọ́n bẹ̀rù ọkọ̀ ọmọ lọ́sítù ìyá wa ni ire yìí mi ká ló ọmọ ìgbà tí yàn sì wọ inú ọgbà tí ó wọ̀ tó rà àwọn mùsùlùmí wọn ní asàlámù àlékún ọgbà ìwọ̀n pé yorùbá asàlámù àlékún kò túmọ̀ sí pé ẹni tí ń sálámà gbogbo gbà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n padà fúra pé mùsùlùmí lò ń sádà ń sálámù gbàtà wọn ní kí lórúkọ ọmọ tí a gbé wá wọn ire yìí nìkan nínú ẹni tí wọn kó pa ṣebí mùsùlùmí ni eh, bàbá ọmọ kìíní kan náà fẹ́ kán kán máa pè ló pa ìsìláàmù rẹ̀ ah! la ilaha illallah ókè tí wọ́n máa tọ́ bá di kọrin yó tí wọ́n máa tọ́ bá di òságbèlú tọ́ bá di sàbódìran tí wọ́n yá yàn lẹ́nu ọ̀jẹ̀dayọ̀ kò ní yá yàn lẹ́nu nítorí lásìkò lẹ́yìn tẹ́ ẹbí náà kọ́ ẹlẹ́ẹ̀fẹ́ fún ọkọ̀ mùsùlùmí máa fi pè é. لا حول ولا قوة إلا بالله تريد أكوى إطلاع نقال ما في سوى مايين أو مايين الله لقى علينا سورة النحل آية كجل دون يعني والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ọlọ́run ẹlẹ́dàá wa ni ọlọ́run ẹlẹ́dàá wa lọ́ba tó ṣe é pé ó dá àwọn àyàwó yín fún yín látàwọn ara yín ìyẹn bàbá ńlá wa Ádámù alayhi salam tó tẹ lórí rẹ̀ náà ní ìdájọ́ gbogbo àwọn ọmọ rẹ̀. tó ń ti pé gbogbo wa yòókù àtàrà omi gbọlọgbọlọ ló ti dá wa àtọkùnrin àtobìnrin wa ṣùgbọ́n ti bàbá ńlá wa lọ́lọ́run pè má wa láti ara yín lọ́lọ́run ti dá àwọn ìyàwó yín fún yín torí pé ádámù sùn ìgbà tó ju ń ro kò rẹ́ni máa bá nájú nínú wa dára ẹ̀fọn àyà rẹ̀ eegun tí máa bẹ lọ́nà tó wá dá Hawa ìyàwó Ádámù jí lọ́ba bá Hawa ò lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ló dá àwọn ìyàwó yín fún yín látara yín وجعل لكم من أزواجكم بنين وحفدة ọlọ́run náà ló sì tún wá dá fún yín látara àwọn ìyàwó yín àwọn òun náà lọ́ba tó ṣe pé ó tún dá fún yín látara àwọn ọmọ yín àwọn ọmọ ọmọ torí àwọn ọmọ rẹ ọmọ rẹ ni ọmọ ọmọ rẹ ọmọ rẹ náà ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ ọmọ rẹ ni millata abikum ibrahim huwa sammakumul muslimina min qabl ìlànà baba ńlá yín ni ibrahim olóòlù sọ yín ní mùsùlùmí látọjọ́ tó ti pẹ́ bàbá bàbá Ibrahim bàbá yín Ibrahim Ibrahim yẹn ṣe bàbá wa tààrà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àpèdébi hín yóò tó wá kan nábì Ibrahim alayhi salam torí ẹ iná ni ó fi wá nínú òfin wípé aljad ab bàbá bàbá bàbá náà bàbá bàbá bàbá náà ní ìsìnkú kí bàbá tiẹ̀ kọ́ wọ wálé wọ wá sílé. àwọn mọ̀lẹ́fẹ́ wa jí tẹ wọn sọ pé dáàdì dáàdì yín wá o kí ló sọ mo ní bàbá yín wá ò gbọ́n rárára ò gbọ́n bóòlù ti yára kí n sọ dáàdì mi ọ sọ pé bàbá wá bàbá wo bàbá gbogbo wa hmm, bàbá rẹ kárí láyé kárí láyé torí pé bàbá mi náà tó ma sọ pé bàbá kó bàbá <laughs> ọmọ bá rí bàbá gbogbo wa what do you mean by bàbá gbogbo wa àní dáàdì tó bí yín tó bí wa very good àmọ́ bí àṣà mi tún kọ́ ọ ṣé wọ́n wá bímọ ní màtó bímọ wá ní kọ́ ọmọ máa jókòó bàbá tiẹ̀ sẹ́mi àpọ̀ wà bẹ́ẹ̀ náà wọ́n ní kọ́ ọmọ máa jókòó grandpa sẹ́mi àjọkọ̀ grandpa kò tún burú náà o títí táàbù gbọ́ kọ́mẹ́ǹtì rẹ̀ wọ́n á sọ pé ẹ a ní káwọn ọmọ máa jó kọ bàbá tiwa torí pé àwa kúkú bí màálẹ̀ fún bàbá wa ni ẹ bí màálẹ̀ fún bàbá yẹn mo rò pé yé wọ́n ń bímọ fúnra rẹ̀ àmófin wa lọ́wọ́ sọ pé àtiwọ́ àtàwọn ọmọ rẹ̀ ń kọ́ ọmọ rẹ̀ jẹ́ fún bàbá rẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ ń bẹ̀ pẹ̀lú pé ńgbà tó jọ́pin ni Yorùbá ń ṣe mú díẹ̀ tó bá lọ jóbìnrin àkíyèsí wà mẹ́ẹ̀ pété wá lọ́jọ́ obìnrin pé à ń bímọ fún à ń bímọ fún bàbá wa ni obìnrin bá sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé nǹkan dàrú bàbá rẹ̀ ṣé kò dára bàbá rẹ̀ sẹ́wọ̀n pé gbogbo ọmọ pé àwọn òbí láti ṣe pàtàkì òun bímọ fún bàbá ṣéwù làwọn bàbá rẹ̀ ni olùmọ̀ẹ́nì kẹsẹ̀ ṣéwù ti tọ̀rí kọ́ ọ ẹ̀hẹ́n sọ pé Yorùbá lẹ́wọ̀n ni ṣéwù ẹ̀ṣẹ́ yẹn so olùmọ̀lámọ́ bàbá rẹ̀ sì àwọn àbí ọ̀tún ayé ọ̀gbọ̀tẹ́ yìí so bẹ́ẹ̀ náà ni wọ́n náà nígbà míì kẹta bá tún wòye òbá àgbàdo kó ń bímọ fún bàbá rẹ̀ ẹ̀ kàtọ́ máa lè àtọ́gbọ́ ọkọ ọ̀sáǹsẹ̀ kínni òun bí wọn fún bàbá rẹ̀ gan kàn kí àwọn òbí mọ́lẹ̀ náà ni wọ́n sábẹ́ ọba ti bí wọn fún wọn lọ sílọ̀ bàbá wọn bí wọn fún bàbá náà. tó eléyìí ọjọ́ bá wọn ọlọ́run bá ní bó ti jẹ́ pé tí ọmọ yín náà bá bímọ ìdùnnú ni fún yín nítorí ẹ rí i pé ìgbà tí anabi ibrahim alayhi salam tí ó bí anabi ismail lẹ́yìn tó ti dàgbà tó ti dògbó ẹ̀yìn rẹ̀ lọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ló wá fún nírò wípé yóò bí ishaq lẹ́yìn ismail ìdùnnú ni ọlọ́run tí wọ́n sọ pé ishaq náà tún bí yaako ìdùnnú lánàá yakubu kìí sọmọ ibrahim tààrà ọmọ ọmọ ibrahim bó ló ti wá jẹ ìró ìdùnnú fún ibrahim ìró ìdùnnú ńlá ni nítorí pé ìdílé rẹ ò ní parun àwọn ọmọ rẹ náà máa bímọ òrè ni torí pé nìyí àwọn akó kábímọ kábímọ kábímọ tá a bá bímọ tá a mọ báwọn ọmọ wa àwọn náà lọ mọ ẹ sì mọ̀ yín pé tí ẹ̀yin bá dá ọmọ bí tọ́mọ yín ọ̀bá bímọ ìdílé yín parun nù àbẹ́ ìmọ̀pẹ́ yìí lẹ̀ jẹ́ kí ìdílé bàbá ti yán parun yìí torí pé bàbá yín ti rí ìdílé tí wọ́n parun wọn ò kó àkúrun ẹni tó bá jẹ́ pé òun á wáyé kò bí ma sàn pé ìdílé tiẹ̀ tó parun àmọ́ tó o bá bí ma àwọn ọmọ rẹ̀ náà tó bí ma ojú ayé rẹ̀ náà lọ́mọ ọmọ rẹ̀ náà tó ti bí ma alihamudulilayi ìdílé tiẹ̀ ń lọ bá a lọ pàápàá jùlọ tó bá wà lórí ẹ̀sìn ìdùnnú lànà ṣẹlẹ̀ ìjẹba àwọn torí ẹ tọmọ ọmọ rẹ bá bímọ ìdùnnú ni o eléyìí ọwọ atúmọ̀ sí pé tọmọ ọmọ rẹ bá ti bímọ wọ lọ dárìn ẹran àpékọ mo rò yé wa o torí o bá lẹ́wù tó fi pé nígbà tí ẹ̀yìn ti bímọ wọ́n wọ́n kó rẹ àwọn alápẹ̀ràn rẹ tó bá lágbára rẹ kò sí wàhálà o torí pé anabi wa náà sọ̀rọ̀ lọ yóò tẹ́lẹ̀ ọkùnrin àpékọ̀ fún àwọn ọmọ ọmọ rẹ mọ́kò sínú pé ìwọ náà ní lálágbọ̀ngàn ìwọ lọ gbọ́dọ̀ ọ̀ lágbára rẹ̀ má lọ dáná bọ́ra rẹ̀ lọ́rùn ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbà wàrọ̀zọ́kọ̀kún mi náà pàyè dá ọlọ́run ọba náà lọ́rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú àwọn nǹkan tó dáa tó dùn ọ̀lọ́ ẹ̀yin ẹ̀ wòwò nínú gbogbo tọ́lọ̀ ń ṣe fún aláyé yìí ètò ni ẹ jẹ àti ètò ni ẹ má jẹ èwo lọ́pọ̀ jù ètò ni ká jẹ lọ́pọ̀ jù ètò ni ká ẹ mú àti ètò ni ká ẹ má mú èwo lọ́pọ̀ jù kódà etí èso ní kẹ jẹ kẹ mu tó ní kẹ gbóòórùn bí èso ní kẹ lè gbóòórùn lọ́pọ̀ jù ni àbí èso ní kẹ má gbóòórùn. nítorí àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ torí ẹ ọlọ́run ọba náà lọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú àwọn kan tó dáa tó dùn àfẹ́bíl bọ́ọ̀tẹ́lẹ̀ yu'minun ṣé bàjẹ́ irọ́ ànú àti àdánù lẹ gbàgbọ́ ń ti yín wa bi ni'matillahi hum yakfurun. ìdẹ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń ta ìmọ̀ọ́rẹ́ sí ọlọ́run náà kọ́mọ́tì wa lẹ́ni tí wọ́n máa ta ìmọ̀ọ́rẹ́ o oore ti wà nù kó níyàwó kí ló ń bínú sí ẹ ń fìtí náà mi ọbẹ̀ ẹgbẹ̀mí mi ìdẹ̀ra náà ni ọ ọmọ bọ́yá nǹkan ọba ti tí yóò ti kú de kú nígbà tó ni máa gbé ọ lẹ́mìí gbóná bọ́yá mi rẹ rẹ ń gbé gbóná ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ so ìdẹ̀ra ni so bákan náà ìdẹ̀ra ni wọn náà tọ lọ́kọ ìdẹ̀ra ni wọn tọ lọ́kọ wọn ní à ah, lójoojúmọ́ ni wọn lè lu yàn wọn lè gbá yàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni báyà wọn náà dákúdájú pẹ̀lú ọba jẹ́ òun ti ń o lójú wọn náà ní ìgbà ìdẹ̀ra ni nínú ìdẹ̀ra tó gbọ́dọ̀ gbà kó ṣe fún wa. òun náà lọ́mọ tó tún fún wa bí látara àwọn ìyàwó wa àwọn ọmọ wa bí látara àwọn ìyàwó wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fún wa lọ́mọ bí ìdára ńlá ni o ẹ̀rọ ọmọ yìí gbọ́rọ̀ ọmọ tẹ́pá sọ̀rọ̀ tó ní kọ́ ìbò ma ni ló fi mọ̀ fọ́mọ ọ̀gbọ́rọ̀ ẹni tí òbí ma tọ́ba lọ́mọ ọ̀gbọ́rọ̀ wọ́n ta ni ọ̀gbọ́rọ̀ abẹ́ni tó bímọ tó ń bá ti sọ pé ọmọ ọ̀gbọ́rọ̀ kí lára yọ sọ wọn ni ẹ máa na sùúrù sí mi ẹ máa na sùúrù sí àwọn ọmọ ẹgbẹ́ yà bùkátà sùúrù torí pé ọmọ rẹ ni wọn. ẹni tó wá ṣẹlẹ̀ wípé kò bímọ kó wá rí àwọn ọmọ ọ̀gbọ́rọ̀ wọn lọ́ máa tá a nì. nítorí pé kì í jẹ́ tọmọdé bàbá kọ́ máa làálà káfílẹ̀ bá bàbá wọn sọ̀rọ̀ fún ọba wọn ọ̀ ẹ̀yà gbogbo wọn ètò tẹ̀ sùkúlù wọ́n parí kò rí tẹ́ ètò rí tẹ́ náà títẹ̀ wọn pawó òrùkọ yẹ ẹ dúpẹ́ fọlọ́ ẹ bẹ́ẹ̀ bí wa náà tẹ́ ẹ̀ bá bí wọn lọ sùkúlù máa pọ́ lọ sùkúlù kò rí tẹ́ inú pẹ́ ń yọ̀ náà tẹ́ wọn pawó inú pẹ́ sílẹ̀ ní dúpẹ́ sí ọmọ dáadáa o tí èso ọmọ zina o èsì pé ọmọ ayé ọlọ kí ẹnìkan mọ́lẹ̀ ọ wa mú wa ní pé à dádì èmi náà dẹ̀ sí kẹ́ni dádì kù èmi èsì dádì yà mi èsì dádì kì dádì so ọmọ dáadáa ọmọ ayé fẹ́ yà wò oní àbí ma kí nínú yóò ní dùn sí kí nínú yóò ní dùn sí tó tẹ́ bá wọ àwọn àbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe fún yín lọ́lọ́kan ọ̀jọ̀ kan. bí wọ́n ti ṣe pọ̀ tó bí wọ́n ti ṣe tó kí ní dúpẹ́ ọba sí ọlọ́run àdúpẹ́ fún ọ àwọn orí àtìjẹ́ra tó ṣe fún wa ọba àmà o a sì ń dúpẹ́ fún ọ lórí ọba tí wàá lẹ́rú tí wọ́n máa dúpẹ́ fún ọ wọ́n ti wá láláì ẹlẹ́kẹta nínú nǹkan tí Islam nínú hà kókó kẹta. nínú hàbí islam ojú tó fi wo ọmọ bíbí ó náà ní islam ó má jẹ́ kí ọ̀rọ̀ ọmọ wá tàn wá jẹ tó ti pé dẹ̀ra ni tó ti pé dáadáa ńlá ni ọ̀sọ́ ilé ayé ni a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa tàn wá jẹ o. ká fi mú wa kọ̀yìn sí tọ́lọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wọn darí wa lọ síbi tí ò dáa ká fi wá di ọ̀tọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa torí tọ́mọ torí tọ́mọ torí tọ́mọ ká fi wá tọ̀tọ̀ lọ a gbọ́dọ̀ ti torí tọ́mọ kájẹni tó ṣe wípé àwọn amọ̀ọ́mọ a máa fáàlì láàrin wa. àti àwọn èèyàn míì bí ìgbà tó ṣe pé ẹni bá ti bímọ o ó ti láyé ó ti rà òkè yá kẹlà rẹ ni àgbọ́dọ̀ kẹtàn jẹ́ ẹlọ́rọ̀ ọmọ ẹ má gbọ́ ọmọ tayọ ayé rẹ̀ ẹ má jẹ́ kí ọmọ yín kó ti yín lọ́nà àti ṣètò ọlọ́run. mẹ́jọ àwọn ọmọ yín wọ́n sọ yín dọ̀tọ̀ lọ́n ọ̀tá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ọlọ́run sọ nínú sọ́rọ́tù tọ́wà ááyà karùnléní àádọ́ta ọlọ́run bá fi ń pàkíyèsí wa káwọn jẹ́ kí ọ̀rọ̀ ọmọ kó mú wa ti ṣe fala tu'jibuka amwaluhum. ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون نجكيتك يا ما وتمرت دلي نجد والنبي محمد صلى الله عليه وسلم أعطى تنتدك يا كثيرين وانت dúkìá yẹn kò ṣe sábàbí tí wọ́n jẹ́ mùsùlùmí wọlé ọwọlẹ́dọ́hùn ọmọ tí wọ́n bí tọ́pọ̀ rẹ́gẹ́dẹ́ ẹlòmíà kọ́mọ sẹ́yìn ọmọkùnrin mẹ́wàá géńdé ẹ̀kọ́ nìkan ló bí kẹ́gbẹ́ yìí náà ti rí láyé dé òní especially lórí ẹ̀rọ ayélujára wọn yìí ẹ̀rí kẹ́lómi kó àwọn ọmọ rẹ̀ sórí Facebook tí ó máa sọ yìí pé ọmọ kan ṣoṣo ni wọ́n mọ̀ mọ̀ tọ́mọ ti yọ olú ọmọ wọn á rò yìí pé ọmọ kan tó ń bínú ẹgbà létí àwọn ọmọ rẹ̀ mo rò bẹ́ẹ̀ náà ti bá rẹ̀ pàdé lórí Facebook èmi ti rí rí ẹgbà létí àwọn ọmọ rẹ̀ ó bí àwọn ọmọ kùnrin kùnrin kùnrin kùnrin kùnrin kùnrin wọ́n lé méje gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn ti wà láyé ńláńlá wọn ti wá ń kọ profile kálukú eléyìí wá dúró báyìí eléyìí sẹkìnì báyìí eléyìí ti àtìkù nǹkan báyìí eléyìí láyé ìlọwọ ẹwẹlẹ ayé òun ti wọ pé gbogbo ayé gbogbo ilé ayé lòun ti àti gbogbo dáadáa ti di tòun bí ṣe wá ń ṣeun ẹ wóye èèyàn tó fi kó bànújẹ́ bá táwọn ọmọ wò pé ìrọ̀ ni wá pẹ̀lú lágbájá yìí òun náà bímọ kì í ṣe fóun bímọ but èwo nínú àwọn ọmọ tòun ìlú tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìdá kan nínú ẹgbẹ̀rún táwọn ọmọ tẹ̀lé yìí rí wọ́n lọ bóòlù tí wàá ṣe báyìí. ẹlòmíràn ti fi sọ ẹlòmíràn ó sì máa sọ pé òun ẹsẹgbẹ́ rẹ̀ òun òbí màkàláyè ẹlòmíràn ìbéèjì yẹn ni ó sì wàhálà ẹ̀fọn ni ọ̀mà sùn. ìrẹ̀ ọlọ́run ni orí ẹ̀ kí ẹ̀sìn dá ló o wọ́n tó máa ń ṣe orí ẹ̀ ẹlòmínà o tún bímọ tuntun sẹ́rbíyà là ń sọ yìí ó bímọ tuntun ọmọ aróńdó ọmọ kólóró wọ́n tún gbé sórí Facebook kíkẹ́ bá mi yọ o kíkẹ́ ìyàwó mi ó bímọ lánàá wọ́n tún àti ọmọ náà sórí ìtẹ̀ wọ́n tún fọ́tò tiẹ̀ náà mo rò pé àwọn àdéhùn tó ní fọ́tò aráàmù ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sẹ́gi lù báyìí pè náà sẹ́hùn wọ́n máa ń lẹ́yìn ànábì ọlọlọ àti ọlọbọ ní násẹ àti mọ̀nsókò ṣe wá wọ́n tún gbé ọmọ ọlọ́mọ wọ́n tún gbé sórí Facebook tẹ́ ẹ̀ bá ti ẹ̀bẹ̀rù kankan ẹ̀ ẹ̀bẹ̀rù ojúkójú ni sanabi sọlọlọ àti sọlọ sọ pé alàyìn hàn òdodo lójúkójú ànábì ní tó bá pè nǹkan kan bá lè yára gba wájú mọ́kádàrá lọ́wọ́ ni kò bá jẹ́yìn jù torí tọ́lọ́ọ̀ ẹ wá gbọmọ ọlọmọ ọmọ ọmọ ọmọ tó ẹsẹ dé wọn tún gbóná sórí Facebook wọn mọ fà wọn mọ sí fáàlì omi tún gbé fọ́tò síbẹ̀ ìpè lánàá lánàá ìyàwó mi bíbèjì ẹ máa bọ̀ yọ̀ níbi káni tí ń bọ̀ yọ̀ tí ń bọ̀ yọ̀ ẹni tí ń fún ọ lékè ń fún ọ lékè ọlọ́ni wa anabi sallallahu alaihi wasallam dúkìá àtàwọn ọmọ wọn mẹ́jọ jọ lójú o innama yuridu Allahu liyu'adhibahum biha níṣẹ́ lọ́lọ́run fẹ́ fi dúkìá àtàwọn ọmọ yẹn ti jẹ wọ́n yà tẹlifáyà ti dóníyà láyé ń bì àwọn ọmọ nǹkan àti dúkìá wọn yìí ti gbádùn fún wọn. sábà bí àti jìyà ìní dúkìá jẹ kọkọlọ wọn á pa jùlọ ẹni tó bá ti jẹ kété sábà bí àti jìyà òun náà làwọn ọmọ jẹ fún kèfèrí wọ́tẹ́lù akọ ànfọ́sọ̀rọ̀ ọlọ́run bá sì fẹ́ wọ́n tara dúkìá àtàwọn ọmọ yìí dání tó wọ́n gbẹ̀mí wọn tí wọ́n kú kúrò nílé ayé ìwà hum kafirun àyè halata kawnihim kafirin ní ìgbà tí wọ́n jẹ́ pé wọ́n kú kú lẹ́ni tó jẹ́ ìtumọ̀ sí pé owó pọ̀ ọmọ pọ̀ wọ́n gángan kọ́ ní nǹkan tó ń túmọ̀ sí pé ọwọ́ àánú dẹ̀ra o lópin ìgbà tó o bá ti jẹ́ mùsùlùmí lópin ìgbà tó o bá ti jẹ́ mùsùlùmí gidi eléyìí ò túmọ̀ sí pé ọ̀wà nù dẹ̀ra ẹja kí ìtara ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ ní àyà kẹtàdínlógójì ní sórọ́tò sábà ọlọ́ni wa máa amwalukum wala awladukum billati tuqarribukum 'indana zulfa. إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون ألم àwọn owó yín tẹ̀ gbélé ayé àbí àwọn ọmọ tẹ́ fi tẹ́ fi kalẹ̀ rẹpẹtẹ tí wọ́n kúnlé tí wọ́n kọ́nà àwọn kan yóò mú yín súnmọ́ wa ọlọ́hùn pẹ́kípẹ́kí táwa pé gbogbo ẹni bá ti yẹ ọ̀ràn yẹ eléyìí jẹ́ àṣà Yorùbá lẹ́kọ̀ọ́ nínú àwọn àwáwí àròsọ ìsọkúsọ torí ẹ̀ àti owó àtọ́mọ àwọn kan ní òmù yín súnmọ́ ọba pẹ́kípẹ́kí òní míì tó ń rò rẹ̀ lọ òní míì kan máa kó àwọn obìnrin jọ lọ ìyàwó kọjá nọ́mbà ọmọkùnrin ọmọgbọ́nà ó sì jẹ́ mùsùlùmí gidi ọ̀tọ̀ ọlọ́run ọlọ́run ní àti dúkìá àtàwọn ọmọ yìí àwọn kan ní òmùyín súnmọ́ àwọn ọlọ́run ọba pẹ́kípẹ́kí kí ni òmùyín súnmọ́ àwọn ọlọ́run ọba pẹ́kípẹ́kí ẹ má máa wá síbi ń jò níbo ni kí ẹ máa wá sí ìlàmán àmàna wà á mi lọ fún ara ha àfẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo tí sì ń ṣiṣẹ́ rí sẹ́yìn gbọ́ ọlọ́run gbọ́ lódodo bàbá olówó tàbọ̀ ń dúkìá àkáǹtì bíi ọgọ́rùn-ún méjì ní báńkì ọ̀tọ̀ọ̀tọ̀ àkáǹtì kọ̀ọ̀kan kò dé sí five hundred million gbolẹ́ kò lọ níjọ́ tẹ́ ẹ bá kú kò mú yín súnmọ́ lọ kò túmọ̀ sí nǹkan kan pàǹtí ìdọ̀tí lásán wàhálà àwọn ọmọ ọmọkúnlé ẹ̀yin ò sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ oògùn ni olóògùn lẹ́yẹ ọlẹ́yẹ lóògùn àdó wẹrẹwẹrẹ ńlẹ sìgìdì lẹ́yìn ilẹ̀kùn bàbá ọ̀daràn ìsìláàmù náà dà ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbàgbọ́ ní mú ní súnmọ́ lọ ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wọn wá tó láti mú ní lọ wàá mìíràn sọ rẹ̀ há àfi tẹ̀ máa tó ṣe dáadáa. ṣíṣe dáadáa eléyìí tẹ́sí ìsìláàmù mú wa kì í ṣe ṣíṣe dáadáa tí wọ́n rò lórí rẹ̀ àbí gbé kalẹ̀ ìsìláàmù bá pè dáadáa tó ń ṣe dáadáa náà lásán àdìpèlé ẹ̀sán ṣé ọlọ́run máa ń fi dáadáa mẹ́wàá ó máa fi ń sani lórí gbogbo dáadáa tá a bá rí ṣe ó sì máa ń ṣe ní àdìpèlé lọ́nà tó ju mẹ́wàá lọ fẹ́ni tó bá fẹ́ ọlọ́run tí wọ́n ń ṣàdéhùn fáwọn eléyìí àwọn ẹni tó gbàgbọ́ lódodo tó sì ń ṣe dáadáa èyí tí Islam mú wa tọ́tọ́ ka sí àti pèlè ẹ̀sán bẹ fún wọn lè máa àmìlì látàrí tí wọ́n ṣe níṣẹ́ wọ́tọ̀ wá ní kọjá tó ká sí lọ́n àníyàn lọ́lọ́ ó wò sálà ní yóò fò. torí ẹ̀ náà sọ pé iná làámẹ̀lẹ̀ dàkìlọ́ fi mùsàmà ìmáàlì iṣẹ́ wọnú pàápàá tá ní ìmáàlì lọ́dọ̀ àwọn àlè súnmọ̀ tí wọ́n jẹ màá. lọ́n àlè pé múmi ni ìgbàgbọ́ ìgbàgbọ́ òdodo máa bí kásí náà lódodo owó òsín náà ọ̀há lọ gbàgbọ́ àìgbàgbọ́ gan ti tún rí torí ẹ agbọ́dọ̀ jẹni tó sọ pé ìgbàgbọ́ wa bí kásí náà ìbọn náà ti fura ní ìsìn ọlọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ o lọ́ọ́ ti sọ láti fọ́lọ̀ nígbà ló ti ti sọ láti kàn yín ẹ má bínú sáà tó rẹ̀ ṣẹlẹ̀ ní pé ibi iṣẹ́ wa yẹn tí yorùbá rẹ̀ ti jí láti fi aago mẹ́ta àbọ̀ tó rẹ̀ ti gbọ́ ọ̀nà èèyàn lè débẹ̀ àmọ́ adébíṣẹ́ láago mẹ́sàn-án a máa wọ fi sẹ́lá aago mẹ́sàn-án náà tó fún mi fẹ́ ṣe kò burú ká má bínú <laughs> pé àwa náà láàfọ̀ láti sẹ́lẹ̀ àbá wa láàfọ̀ ọ̀nà ká má bínú àbí kọ́ lọ́wọ́ má bínú ní tí ó sì ní mọ́lọ̀ ń bínú sí ọ náà ní kò sùn ìwọ sì ti ń ṣe tọ́lọ̀ ọba tí ó fi bínú sí ọ dọ́dájú òun náà ní kó ti fẹ́ fi àtàrí rẹ jálé agbọ́n ẹnì kí fàtàrí jálé agbọ́n pípàkọ́ onítọ̀ǹkọ́ má ti kókó àpọ̀ rí di kókó burúkú ni rídìí ilé ọ̀dọ̀ wọ wa wọ́n fi lọ́fẹ́ ti àmínú àwọn ọmọ abẹ́nu ilé ọlá ilé ọlá àwọn yàrá ńláńláńlá àlùjẹ́nà lẹ́ni tọ́ka àwọn balẹ̀ eléyìí jẹ́ ibi tí afẹ́fẹ́ àdàgbà ètò tẹ́rù àtòmí káfẹ́ fi rọ̀ sí àti mẹ́nuba díẹ̀. nínú ìhà ilé ìtẹ̀sìn Islam tó kọ sí ọmọ bíbí àtòjú tó fi wò ó nínú àwọn kókó ilé ìtí àyè gbà wá láti dárúkọ lónìí yìí pé Islam fi hàn wá yìí yòówù tẹ bí nínú ọmọ ọlọ́run náà ló fún yín ẹ dúpẹ́ lórí ìdẹ̀ra yìí lórí ẹ̀ bí lè afẹ́ nǹkan kan kọjá pé aburú lọ́wọ́ à ń bẹ̀ fún wa ó ṣeé ṣe ká kọ̀ nǹkan kan kọjá pé òrè lọ́wọ́ à ń bẹ̀ fún wa. bákan náà àtúndì pẹ́sì Islam ó fi hàn wá wípé ká bímọ nítorí nǹkan ni ó sì ń fẹ́ ká bímọ kọ́ pọ̀ torí bá méjì kọ́ wọ́n lè bá ẹ̀jẹ̀ pé a pọ̀ níbi à ń pèpè lọ síbi ẹ̀sìn òdodo àti pípa tún lè láǹfààní àti jẹ́ni tó dá sí bí àfojúsùn ànábì sallallahu alaihi wasallam yóò ṣe wá sí ìmúṣẹ tó bá dijọ́ gbẹ́ndà pẹ́yàmù kó n fẹ́ fi púpọ̀ wá ṣe sáàrí níwájú gbogbo àlùmọ̀ yòókù tó bá di lọ́la gbẹ́ndà pẹ́yàmù. àtúwọ́n amẹ́nubà kókó oríṣi kẹta pé ìsìláàmù wa ó ṣe kìlọ̀kìlọ̀ fún wa o ká má ti jẹ́ kí àwọn ọmọ mú wa ti ṣe o ká má jẹ́ káwọn ọmọ wọn ṣe sábàbí ìṣìnà wa àti ìkúrò lójú ọ̀nà ọlọ́run àti tànàbì sallallahu alaihi wa sallam ká má tara wọn káwa dẹni tí ọ̀rọ̀ rẹ̀ wá dàrú tó bàjẹ́ níwájú ọlọ́run ẹlẹ́dàá wa abẹ́lọ́run ọba ẹlẹ́dàá wa àwọn ẹni tó ti gbé ọlọ́run tó sàn ọmọ ọlọ́mọ alálùbáràkà àwọn ẹni tí. wọ́n sì ń wojú ọlọ́run fún ọmọ ọlọ́run ẹlẹ́dàá wa dákun dá wọn lóhùn kò fún wọn láwọn ọmọ alálùbáríkà ẹni tí wa tó sì ti fi àdánwò bá nípa kó ti bímọ kìí ṣe pé kò bímọ ọwọ́ àwọn ọba tó bí àdánwò ti bá wọn ti kú wa dákun bá fáwọn ọmọ wa ọlọ́run dákun kẹwa kí àwọn ọmọ wa ti gbogbo wa lọ́mọ àlùjẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك táwọn bá súnmọ́ ya àwọn ìyàwó àwọn pé tó tù bá mú táwọn lè ìdá omi sára láti wẹ jánúbà ìjà àwọn lè ṣe ìdàrà mú káwọn fi ṣe sọ́lá. wọ́n ní pé àwọn máa ra àwọn kankan ní àdúgbò àwọn tó yẹ pé wọ́n ìta nígbò ní àwọn tó fi ń ta òwúgbóró wípé ṣé òṣèlú léwu báwọn táwọn máa ra nǹkan bẹ́ẹ̀. wọ́n ní pé àwọn lówó bọ̀wú táwọn ní òpọ̀ àwọn náà bẹ̀rẹ̀ àwọn léyà fún ọmọ àwọn náà dẹ̀ ti tó pọ̀ àwọn léyà ṣé àwọn lè ra fúnra àwọn àbí káwọn rà àwọn ni ó dáa jù ní. ó túmọ̀ ó ní ọlọ́pọ̀ obìnrin làwọn but ṣé wọ́n nígbà náà ló para ọdún lẹ́yìn ìgbà tí ọkọ̀ àwọn ti para tó ní ìlú ìgbà ló pé ètò ọ̀dà àwọn ẹlẹ́ àwọn pé sáwọn náà àwọn náà dẹ̀ ló pé sáwọn náà ló pa. alhamdulilayi ìbéèrè alákòókò wọn ní táwọn bá bá ìyàwó àwọn ní àjọṣepọ̀ lásìkò tí òtútù sì mú eléyìí tí ó lè kọ dínà káwọn lè wẹ omi tútù fún jánábà táwọn fi lọ́ọ́ ti sọ̀lá tó sọ̀fì táwọn lè ti torí kó tútù mú yẹn káwọn ti tẹ̀yẹ mọ̀ láti lọ́ọ́ ti sọ̀lá tó sọ̀fì bẹ́ẹ̀ ni ọlọ́run ni tó kó bẹ àyíké ìkùnmílẹ̀ tàlókà wọ́n fọ ara yín tìra yín lọ sínú parun tí èèyàn bá jẹ́ pé kò ní lè wẹmi tútù láì ṣèṣe tòyàn wá omi tó fi kọ́kọ́ tábà ẹ fọ ara yín tó tẹ bá ti fọ ara yín dáadáa ẹ wà ti tẹ̀yọ́ mu ẹ fi ṣe sọ̀lẹ́ tó bá wá di ìgbà tí òòrùn bá yọ tí ẹ lágbára láti wọ ẹmi tútù tó bá pẹ́ bá ní àǹfààní omi gbígbóná ẹ sì omi gbígbóná tẹ́ lè wẹ̀ láàárọ̀ náà ìgbà tẹ́ bá láǹfààní àti lómi tútù àbí tẹ́ bá rí ngbómi kaná ẹ wàá wẹ̀ jánábà yẹn ẹ wẹ̀ kú lára yín nìsín bó tilẹ̀ jẹ́ pé sọ̀látù sọ́bì tẹ́ ti ṣèyàn ó ti tó ẹ̀ ní má tẹ̀yámùmù yẹn ti gbé e. تري عمل التيمم فوق الطهارة الصغرى ما تكون أنت فوق الطهارة الكبرى تري قلنا شريعة الطهارة طهارتان وبدل منهما قلت مجني مرة أفنتي ما ديكو مجيج هناني طهارة صغرى إمارة تقري يا الولاء وطهارة كبرى إمارة تتوبي ونيوي وبدل منهما انتي ما تكو مجد هناني تيمم تيمم ما تكو الولا أسما تكو إيوي ṣùgbọ́n wọ́n ní àtẹ̀yẹ́mọ̀ mọ̀bíyà ó máa ń fún yàn láǹfààní àti ṣẹ́ńtẹ́yìn ọ̀tọ́ láti ṣe àmọ́ lẹ́yìn tọrọ ọ̀fíà yìí. kìí gbẹ̀gbìn lara lára ìdínú àtẹnudó ike pé ẹ lè sọ láti ju ẹyọ kan lọ àtẹnudó pé ṣe ju ẹyọ kan lọ ẹnu gbogbo wọn kù àtẹnudó pé ẹnudó pé rọ́ọ̀fì ẹnudó pé mòbíyẹ gbogbo wọn náà sọ pé ńgbà tẹ bá padà padà nítorí pé yẹn ti kù lára ìmọ̀tìtì jánábà gángan ó sì kù lára mi tó ẹ wẹ̀ eléyìí jẹ́ bó ti di àmọ́ ẹlẹ́tí fífẹ́ sọ ẹlẹ́tí tẹ̀yámù ti sọ láti ẹ tó wẹ̀ yẹn wọ́n ní nǹkan tán wà táwọn máa ń rà ní àdúgbò táwọn ń gbé láàyè ibi tí wọ́n ti ń ta ògógóró ni wọ́n sì ti ń tà kò sí ń bò mí ẹ má rà ń bẹ̀ máa gba tí èsì pẹ́ mi ni èyí tó bá jẹ́ pẹ́ mi ni ilẹ̀ lè máa bẹ̀rù pé ṣé kẹ́ ẹ wá kú ni nígbà tẹ́ ẹ̀ ní rà náà ló bá ti jẹ́ pé àyè ibi sáà ti ń tò gbogbooro wọn ti tàbí búrẹ́dì bíi pure water bottle water títún ni wọ́n tún lè máa rà mẹ́rin náà. bí pẹpẹ súùpù ẹgbọ́rọ́ pẹpẹ súùpù lọ́dọ̀ àwọn olóògbògbòrò tó gbogbo ẹ̀ ẹ rà ń bò mí tí ọba ti síbò mí ẹ wá nǹkan mí dídì ní ti búrẹ́dì iṣu ti pò rẹ̀ fáà. so bẹ́ẹ̀ náà ni tó máa pure water ni àbí bottle water omi kankan òun náà lè dípò rẹ̀ sáfi gbé kaná omi bọ́ọ̀ yóò dípò rẹ̀ sáfi gbé kaná tó ń gán bolo ti wá omi pure water bottle water ń bolo ti wá ẹbí rọ́nà yìí àwọn ní pẹpẹ sóòpù kò ẹ má jẹ sóòpù làwọn pẹtẹ ìjẹ́ bó ti ṣe jẹ́ pé nǹkan tẹ́ rà lọ́dọ̀ wọn ló di haramu nítorí káwọn náà tà fún yẹn kò bí haram tó ṣùgbọ́n ẹ mọ̀ pé ibi táwọn ti ń ta yẹn wọ́n ń ta ògógóró ń bẹ̀ èyí náà wá wà ní àwọn ọlọ́tí lọ àárín àwọn olóògùnbó lọ torí pé ọtẹ́ ra bọ́tú wọ́tà ó tàbùkù yín ó tàbùkù yín ó sì tàbùkù ẹ̀sìn tẹ́ lẹ́ǹsẹ̀ nítorí pé wọ́n mọ̀ sọ pé gbogbo ẹtì rọ̀dọ̀ àwọn olóògùnbó lónìí tó bọ́ bá ti dọ́kan nísìn àbàwọ̀n kábà wọn tí wọn wọ́n padà tábà yín àbàwọ̀n kábà wọn wọn padà tábà yín torí di eléyìí báyìí ẹ má rà ń bẹ lẹ́yìn náà tẹ́ máa tún rà ń bẹ ẹ ràn wọn lọ lórí ìbàjẹ́ owó yín àti owó míì sábà pa náà wọ́n sì fi máa kó ògógóró wọlé àtàwọn nǹkan náà sọ eléyìí jẹba wọn làwọn lówó táwọn lè fi pa iléyà àwọn sì níyà àwọn sì ń fẹ́ láti. fún àwọn ìyá àwọn láti fún ìyá àwọn lẹ́ran paléyà àwọn ò sì ní jowó àgbò kan lọ kóò làwọn ti wá fẹ́ ṣe báyìí àwọn náà sì fẹ́ paléyà gbogbo ìjọsìn tó bá ti ní ṣe pẹ̀lú owó òfin ṣẹ̀ríà sọ pé wọ́n yín dojú sí kọ ẹnìkan àfẹnjọba lówó gẹ́gẹ́ zakat gẹ́gẹ́ hajj ẹgbẹ́ tó lọ́wọ́ bá wá sọ. So, ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا من استطاع أنتم بقى الأكبر أو الأكبر يعني ẹnì kan sọ pé kó kó sẹlọ tó lọ hajj fún mi tètè ọ lọ hajj ni mo máa fowó sí ó lẹsìn máa sọ̀rọ̀ ẹni tó rí rí òpé báyìí ìwọ náà ní lẹlẹrọ ọ̀rọ̀ orí ta ni òpé àwọn orí yìí ni <laughs> ìgbèrú tó rí yìí máa pé ẹ mọ̀ pé wọ́n fi òkúta lọ hajj yorùbá náà tó kòwé fún wọn nítorí ọlọ́run kò dé mọ́kà yẹn kó owó owó owó lónìí tó fi lọ mọ́kà nígbà wọn wọ bàálù wọn wọ bàálù torí ọlọ́run ẹ̀jẹ̀ mi náà bá yín lọ ọ̀sánwó wọn náà bá sanwó ni ọba lọ ìtumọ̀ torí ọlọ́run dé mọ́kà mi mẹ́ni sábà ẹ̀tùbà lágbára yóò lágbára fọlọ́n ọ̀bẹ ọ bẹ́ẹ̀ náà ní zakat khud min amuwaari him khud min amuwaari anta la mala inda. من ماذا يؤخذ wo lówó kí àrùn fẹ́ mu wọ́n mú ní orí rẹ̀ bákan náà inú hadith mu'ad fa'alimna أن الله قد اقترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم wọ́n gbà lọ́dọ̀ àwọn olówó ni wọ́n ní ìṣolówó zakati tó a jẹ́ láti tó ti wà láyé ọ̀yọ́ zakati rí kíni fi yọ kíni fi yọ tó gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú owó wọ́n ní wọn ò dojú sí kọ ẹnì kankan nínú àwọn mùsùlùmí àtẹnudọ́ bá ní nǹkan tó lè fi sẹ́yìn ti sowó tó bẹ́ẹ̀ náà ní ilé yá ìwọ́n ní ṣe pẹ̀lú owó ẹni tó lówó nínú wọn bá wípé kọ́ paléyà ẹni ò lówó wọn ò ní kọ́ paléyà eléyìí jẹ́ tàwọn bàbá wa àtàwọn màmá wa tí wọn ò lówó tí wọ́n fi pa ọmọ wa lówó tó lè fi pa ọmọ pa fúnra rẹ̀ ni nítorí pé ìjọsìn tó ní í ṣe pẹ̀lú ẹni tí ń bẹ lẹ́mìí láàyè ẹni tí ń bẹ lẹ́mìí láàyè tó bá ní tí ó fi ṣe yóò ṣe o kìí ṣe pé ìsìláàmù ní kó wá wo ti bàbá àti màmá rẹ̀ kó wá jẹ́ pé tiwọn. iná ní kó o mú gbọ́ ó bá gbé bí síyàmù ẹni pé síyàmù Ramadan ọlọ́run bá ní yā ayyuhal-ladhīna āmanū kutiba ʿalaykumus-siyāmu kamā kutiba ʿalal-ladhīna min qablikum la'allakum tattaqūn síyàmù Ramadan nínú nǹkan tó ń ń bù ó ní bùkátà ọ̀ kéèyàn lágbára láti ṣe torí pé wọn sọ pé ʿalal-ladhīna yuṭīqūnahu fidyatun ṭa'āmu miskīn yuṭīqūnahu Abdullahi ibn Abbas ó ní ìtumọ̀ rẹ̀ ní pé wàhálà lẹ́bí iná láàyò pé epo náà ètò tí ọ̀ràn àyàn àtàwọn ẹni tó ò lágbára láti dé ó dà gẹ́gẹ́ bí kéèyàn máa sọ wípé ah mo sì lágbára pọ owó sì pọ lọwọ mi mo lágbára pọ ìyẹn ní kékeré ni ọ̀fẹ́ tẹ̀ mí díẹ̀ ọ̀ sọ pé àárẹ̀ sì ń ṣe mí. èèyàn báwọn kọ́ bá gbé dé nù gbà ẹ̀rẹ́ lágbára ọkọ̀ mọ́tò ní kẹfà tìmọ́tò ẹ̀rẹ́ lè sí. torí pé bá a tó sọ pé mo lágbára ọkọ̀ ni pé ó rẹ̀ mí lágbára owó sì pọ̀ lọ́wọ́ mi ọmọ wa bí bàbá rẹ̀ dájì owó mi sílé yàrá ti dé kọ́ twenty k owó pọ̀ lọ́wọ́ mi ni owó so irú rẹ̀ lọ́lọ́wọ́ bá gbọ́ mọ́ gbé wàhálà lẹ́yìn yòókè kò náà pété bá fẹ́ túmọ̀ rẹ̀ bó ti wà gángan ní pé nítorí jọra ẹ̀ lórí àwọn tó bá lágbára láti ṣe ẹ̀jọ́ lágbára láti ṣe fìyà mọ̀rọ̀mọ́bà ẹni fídí ẹ̀tọ́ pa àmì nìkí kó ó sì ra fúnra rẹ̀ pẹ̀lú fífún aláìní lóúnjẹ á ó sì lágbára láti ṣe torí ẹni fún abbas ní irú rẹ̀ lọ́rọ̀ tọ́lọ̀ ń sọ nítorí ọ̀nà yẹn lórí àwọn tí ò lágbára láti ṣe òun náà ni kí wọ́n ṣe rà padà. àkàràmọ̀kùnmọ̀lá bẹ́ẹ̀ náà ni ìbéèrè tó ń béèrè sẹ́yìn òun lówó tó lè fi palẹ̀ ya rẹ̀ ó sì fẹ́ pa fún màmá rẹ̀ kò sí lówó owó àgbò fún òṣìkà méjì bóyá ló ṣe ṣe ọ̀pá fúnra rẹ̀ ni ọwọ́ akímọ́mì rẹ̀ bọ́nú kẹjọ kẹjọ níládà tí wọ́n mi àti mi. tó ọlọ́run fún yín ládàá tó kò nídìí pé kó wá jẹ́ wa sọ ike ẹ ìgbà tó ti jẹ́ èmi mo lówó rẹ̀ mami ò rẹ̀ mi ti fẹ́ kí mọ́mì kan máa ṣépè fún mi mami ẹ̀yin ọlọ́run máa jẹ̀bi ọba ṣépè torí gbogbo àwọn nǹkan àwọn sábà wọn ń ṣe gbogbo eléyìí náà ọmọ ní ọmọ mi ń gbé ìgbà ọmọ ní ó lè jẹ́ bàbá àtọmọ nǹkan wọn ò sí lọ wọn kàn ń wò pé símbò kan ní iléyá kí wọn mú bàá kọbẹ sílẹ̀ ńlé àwọn símbò kan ní táwọn yóò fi mọ̀ pé àwọn náà ti sẹkù lórí ìsìláàmù kọ lásán torí de lè wọn níbi bàtìlẹ lọkọ yìí láàyò fún un lọlọmọ yà òfin nìyẹn gbogbo ẹsìn tó bá ní ti pẹ̀lú owó tẹnìkan bá jẹ kó ń lọ bọ ọ̀nàwó rẹ̀ lọ́sànwó fún ọ wọn ò lágbára láti ṣe tọ́bítẹ́ẹ̀lì ẹ̀sìn tí wọ́n fún ọ lówó tó fi ṣe òun lè dàgbàtì owó òun síbò mi ọ̀sẹ̀ lọ. ǹjẹ́ nìkan kó wá bọ́ ní ìsìn kíkà fi palẹ́ wọ́n sì mọ̀ pé kí ni lé yàrá gbogbo lè rẹ ní ìsìn láti oṣù méjì ní ìsìn ń pariwo ibi ni ó sì wá lọ sọ́jà wọ́n ra fún stọ̀ ọba ara ìjà kò mí àbí òye wa ó sì tún rẹwà náà ibi ìwọ wọn bá sí ó sì tún àbí òye wa tó gbogbo nǹkan ó yọjọ kọ́ wà á lé pé owó tó kọ̀rẹ́ran léyà ọlọ́run gbọ́ ọ láti rí ọlọ́run san lẹ́sàn-án rí lórí dáadáa tó ṣe fi ọ̀kọ́dà gbogbo ara lé dùnú òṣìṣẹ́ lọ. wọ́n náà kì í tó bá jẹ́ pé ẹni tó fẹ́ palíyá fún ara rẹ̀ kò lówó lọ́wọ́ nì àmọ́ ń ṣiṣẹ́ tó sì mọ̀ fún òun òrówó ó lè yáwó pa fúnra ara rẹ̀ lọ́nà tó ṣe tó bá fi owó yọ̀ sanwó fún olówó àmọ́ táwọn òbí wa tó o bá lówó tó o lè fi rẹran bò wọn wò ó bò wọn so àwọn kan tó a palẹ̀ àwọn ọmọ so ìwọ náà pàtì ẹ̀ àmọ́ láàrin bàbá mi láàrin ìyá mi ẹran léyà tọmọ lágbára ta ni kò pa ni kò pa o kò fún ààrẹ torí lágbára agbára bàbá lágbára màmá lágbára ó fi tiẹ̀ lẹ̀ ọlọ́run máa ń jẹ wọn ló ṣe sùn yá kí làwọn máa ṣe wọ́n fi kankan rárá wọn padà tó léyà nìsí wọn lágbára láti ṣe kò sí kankan tí wọ́n fi rárá wọn padà wọ́n pa tiẹ̀ ó sì gùn wọn lẹ́ran rẹ̀ jẹ kálukú bá sinmi ọjọ́ bó ti jẹ lẹ́yìn àṣàkáṣà wà lọ́dọ̀ Yorùbá o nígbà tá a ti ń pẹran ọbẹ̀ òní sílẹ̀ bọ́ọ̀bẹ̀ bá sílẹ̀ eléyìí ọ̀yọ́ kò ní ìlànà ọlágbára rẹ̀ lọ́tẹ̀ ọlágbára rẹ̀ lọ́tẹ̀ mi kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ rí zakati ni ṣé nítorí tó ti yọ zakati lọ́dún yìí ó túmọ̀ sí pọ́ dọ́dún lọ́mọ yọ ni ọmọ fàdà òun bẹ̀ láyé ni ẹni tó yọ zakati lọ́dún yìí owó rẹ̀ má lè tó ó lè má tó ń tà fi yọ zakati lọ́dún tí ń bọ̀ ó lè ní ju bẹ́ẹ̀ lọ ó lè má ní tó bẹ́ẹ̀ fàdà òun ti wà nù ilé ayé ni eléyìí ìjẹ́bù ti ṣe jẹ́ńdà wọ́n ní obìnrin làwọn àwọn táwọn lè fi fi ọkọ àwọn ṣèkẹ́wọ́ táwọn dáta àwọn dúró àbọ̀kọ́ pa kòkó tíyàwó náà mọ́ pa tiẹ̀ ìparí mi ọkọ pa kòkó tíyàwó mọ́ pa tiẹ̀ torí pé ọkọ sílọ̀ ìyàwó náà sílọ̀ ìjọsìn lélẹ́yìn ó ní í ṣe pẹ̀lú oníkálukú ni kò ní í ṣe pẹ̀lú ọkọ yàtọ̀ síyàwó kò ní í ṣe pẹ̀lú ìyàwó yàtọ̀ sọ́kọ kò ní í ṣe pẹ̀lú bàbá yàtọ̀ sọ́mọ kò ní í ṣe pẹ̀lú ọmọ yàtọ̀ sí bàbá bàbá pa ìyá náà pa àwọn ọmọ náà pa gbogbo ẹni tó bá ti lágbára rẹ̀ kò sí wàhálà mi eléyìí jẹ ló ti ṣe jẹ eléyìí òsì túmọ̀ sí kọ́ ọmọ wa bínú síyàwó rẹ̀ kọ́ fà á sí kọ́rí púpọ̀ mọ́ àwọn ara rẹ̀ àwọn obìnrin ìgbẹ̀yìn ayé ọkọ ń palẹ́ àwọn náà ń palẹ́ yá okùnbi tó gbé gbà ẹgbọ́rọ̀ bá ẹ̀sìn lélẹ́yìí kì í sáàtà dábàá àwọn akọ̀ ń bínú torí pé ìyàwó rẹ̀ náà ń ṣẹ̀sìn gẹ́gẹ́ bí wọn náà ti ṣẹ̀sìn subhanahu wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك